وخير الهدى هدى محمد وشر الأمور مهدثاتها فإن كل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده سبحانه وتعالى ونثني عليه كما ينبغي لعظمته وجلاله ونصفه بما وصف به نفسه حيث قال جل من قائل فعال لما يريد الإنسان يتصور ويتوقع شيئا ولا يكون ولا يقع هذا الشيء إلا إذا كان موافقا لما أراد الله سبحانه وتعالى لاجل هذا وجب على كل مسلم ان يؤمن بالله سبحانه وتعالى وان يؤمن بملائكته وان يؤمن برسله وان يؤمن بكتبه وأن يؤمن بالقدر خيره وشره من الله سبحانه وتعالى وأن يؤمن باليوم الآخر الإنسان الذي تحققت في هذه الأوصاف يعني الذي آمن بالله وآمن بالرسل وآمن بالكتب السماوية وآمن بالملائكة وآمن بالقدر وآمن باليوم الآخر فهو مؤمن فهو مؤمن وهو يعمل عملا صالحا وكذلك لا يشرك بعبادة ربه أحدا ويعلم أن الله سبحانه وتعالى قادر على كل شيء ولا يخفى على الله شيء في الأرض ولا في السماء والله متم نوره ولقد قال جل من قائل يريدون ليطفئوا نور الله والله بعفوهم والله متم نوره وفي آية والله متم نوره يعني في قراءة أجل هذا الإنسان يترك الإنسان المسلم يترك هذه المعاصي ويؤمن بالله سبحانه وتعالى وسيعوده الله بما هو خير منه يعني الإنسان المسلم إذا ترك شيئا لله عوده الله بما هو خير منه كما جاء في في الحديث الذي روته أمنا عائشة أم المؤمنين رضي الله تعالى عنها وأرضاها إخوة الإيمان نسأله سبحانه وتعالى أن يوفقنا بما يحب الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة ولا تنسوا بأنه ينبغي ويجب علينا أن نخلص أعمالنا لله سبحانه وتعالى وأن لا نشرك بالله وأن نقوم بأي شيء نريد أن نقوم به لوجه الله الكريم نحن الآن في انتظار ذلك الشهر المبارك شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إخوة الإيمان نستعد لذلك ونحمده سبحانه وتعالى على قدره على قدره لما سبق لنا في ولايتنا هذه حيث دعونا الله سبحانه وتعالى في الأسبوع القادم في الأسبوع الماضي بأن يوفقنا وألا يولي أمورنا شرارنا والحمد لله قد تحقق الغرض حيث جعل الله رسالته في الإنسان الذي يريده الله سبحانه وتعالى والله أعلم حيث يجعل رسالته ليس هناك من يقول هكذا يريد أن يقع الأمر هكذا يريد أن يكون الأمر إذا كان ما أراده الإنسان موافقا لما أراده الله سبحانه وتعالى يتحقق وإلا فلا والإنسان المسلم يسلم لله سبحانه وتعالى ويعلم بأن الله سبحانه وتعالى قادر على كل شيء نسأله سبحانه وتعالى أن يوفقنا لما يحب الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة وأن يكون مع رؤساء دولتنا النيجيرية وأن يكون مع وزرائهم وأن يكون مع وكلائهم وأن يكون مع عساكرهم وأن يكون مع علمائنا الأجلاء الذين يقومون بالدعوة الإسلامية الحنيفة اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا أنت بحاجتنا عليم وبالإجابة قدير وهو عليك يسير ولا حول ولا قوة إلا بالله adúpẹ́ الله سبحانه وتعالى ọlọ́run tí ó mọ́ ọlọ́run tó ọlọ́run tó jẹ́ wípé ìṣe rẹ̀ àti iṣẹ́ rẹ̀ kò ti ẹ̀dá kankan Allah jẹ́ wípé òun ni gbogbo nǹkan ronú kàn ọ̀rọ̀ tó dáa jù lọ́rọ̀ ọlọ́run torí pé ọlọ́run ló láyé bá a ti lè lo ayé ọlọ́run nìkan ló ìgbà míì èyí máa rò wípé báyà kò ń ṣe bákan tọ́jà yìí pé gbogbo ohun tí ń wù yẹn yẹn àyídá ni bẹ́ẹ̀ fún yàn ìgbà míì nǹkan ó sì mi ẹ̀mí èèyàn ó kọ́ ṣùgbọ́n yóò jẹ́ pé oore lọ́wọ́ àbẹ̀ fún yàn ìntàn fi jẹ́ mùsùlùmí òun náà ní kọjá pé ìntọ́lọ̀wọ̀n bá bá kọ bá bá fẹ́ kájọ jẹ́ kèé ṣe afẹ́ kìfẹ́ ọlọ́run rárá kò sí táwọn ilẹ̀ fẹ́

èmi ìgbọ́dọ̀ sí gbọ́dọ̀ yìí ló fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ nínú ibi tẹ́yọ̀ ti dá mùsùlùmí náà níbi ọ̀rọ̀ gan èyí ó ti pàpà mùsùlùmí lélẹ́yìí o torí kò ní í sọ pé nǹkan kan ṣe tí ó wàá sọ pé òun lòun ṣe yóò gbà lọ́wọ́ ọba ló ṣe ó lòun ní kádàrà ni ó lòun ní sábàbí ni. ìkẹ́lù àwọn lárúbáwá lárúbáwá ara oko ó wá ń dẹran jẹ ó wá ń kó ẹran yẹn ẹran yẹn gan ẹnìkan wá pàdé rẹ̀ ẹnìkan wá ní a ah, ẹran tó tó báyìí ẹ̀dàkùn ta ló ní tẹ́ bá gbọ́n tó wí ó ìfìyẹ́dì ọlọ́run iman ìfìyẹ́dì ta ló nílé yìí èmi mo ní ìwọ́kọ́ onísàárè lé rẹ̀ ọlọ́run ló ní èmi ló fún. ṣé inú ọlọ́run wà dùn siyan èèyàn wá kò ọlọ́run ní kọ́wọ́ rẹ̀ ó tó ni a smart o smart èèyàn ń wóore ọlọ́run ní kọ́wọ́ rẹ̀ ó tó kó dúpẹ́ lọ́dọ̀ ni torí pé Allah ló ṣe bẹ́ẹ̀ tí ò bá ṣe bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ àlékún kí ọlọ́run ìgẹ́ ọlọ́run kọ́ máa bá ànábì wa sallallahu alaihi tó yẹ pé gbogbo ń tá anabi tó pé gbogbo ntí a fi lè rí wàhálà láyé àtàlìkè àmọ́ o rẹ̀ fún wa ó sì kì wá nílọ lọ́lọ́wọ́ bá fi pé kọ méjì kan ó pè ní Bashiru ẹni tí máa fúnni nírò ó dùnú pé mọ́wọ́ máa ṣètò ọlọ́run lọ olówó yọ mbẹ ń bẹ̀ mọ́ wọ́ọ̀rì àsìkò òórùn tó lọ kí ìwọ ọmọbìnrin múra dáadáa fọlọ́hún bashiru ìjọ padà kẹ́yìn ọ̀rọ̀ yìí ni pé ọlọ́run ó ṣe dáadáa fún bashiru nu ẹni tí máa fún yẹn nírò òdòdó nàvíìrù ànábì náà jẹ́ bẹ́ẹ̀ olùkíni pé à o ṣe báyìí ń o kọ méjèèjì ló wúlò bashiru yóò mọ̀ fún wa ní bishara ìró òdòdó á wò pé torí pé sẹ́ẹ̀rí iṣẹ́ ọlọ́run ẹ̀mí èèyàn fẹ́ máa ń kọ́ láti ṣe o kí ló wá dé sẹ́mi nìkan ni wọ́n tún ní wọ́n tún fẹ́ ṣe kíríkà mọ́sálásí wọ́n tún ní wọ́n tún fẹ́ ṣe kíríkà fámìlì àwòsí wa èyí lówó mo lówó ni ṣètàní ọ̀fẹ́ mọ́ sọ bẹ́ẹ̀ fún yẹn nítorí bí wàá fi jẹ́ bàṣírù nu olùfúnni ní ròdùn pé hadithi ká anabi sọfọ sallallahu alayhi wa sallam ó ní kò síjọ́ kan tílẹ̀ ọmọ báyìí àfi kọ́ lọ́wọ́ sọ màláíkà méjì kankan lẹ̀ ìkan ní ìwọ̀ oòrùn ìkan ní ìlà oòrùn èyí tí ń bọ̀ láti ìlà oòrùn yóò máa sọ wípé ìwọ ọlọ́run gbogbo ẹni tó o bá fún tó o ṣàánú tó o náà wá ń ṣàánú àwọn èèyàn mẹ́jà àánú rẹ̀ ó kú lọ́dọ̀ rẹ̀ máa bá ń ṣàkóso fún máa bá ń kẹ̀ máa bá ń wà pẹ̀lú ẹ̀ ẹni ètò sọ̀kalẹ̀ ní ìlà ìwọ̀ oòrùn wọ́n máa ní ìwọ̀ ọlọ́run gbogbo ẹni tó o bá fún tó wá rò pọ̀gbọ́n òun ni tó wá rò pé èlé fún èèyàn èlé sànú èèyàn dáàánú rẹ̀ ó kú lọ́dọ̀ rẹ̀ bóòlù yóò ṣe gbọ́ eléyìí tí inú èèyàn ò ní dùn lórí dáadáa tẹ́ ẹ bá fẹ́ máa ṣe pé mo tọ́jú opó mo tọ́jú ọmọ òrukàn mo ṣàánú aláìní mo tún mọ́sálásí ṣe mo ṣàánú ọmọ alékéwú mo ṣe mo tójú ọ̀nà ṣe mo gbẹ́kẹ̀gà fáwọn èèyàn kí wọ́n máa pọ́n mo ṣe báwo fáwọn èèyàn kí wọ́n máa mú nígbà tí èèyàn bá ti mọ̀ wípé bìṣọ́ra ti wá ìró òdòdó tánàbí sọ pé ah, sọlọ wa tún lọ́wọ́ sáwọn alẹ́ pé ah, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run yẹn tó bá dídọ́ gbẹ̀dà kìámọ̀ yóò wù kí wọ́n sọ pé ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo tí mo ní gan ń bá wulẹ̀ kó lẹ̀ sọlọ láwọn a Ma ma ma ma bẹ̀bí jẹ́ o má dàdúgbò rú o nẹ́bírù lànẹ́bì sọlọlọ ṣàyẹ tí wọ́n máa kìlọ̀ fún yẹn pé ẹkún òdì tí ọ̀dà ẹkún òdì tí ọ̀dà so ànẹ́bì yìí àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ sọlọlọ rẹ sọlọ tọrọ lọ nìkan ló lè dá dúró ọlọ nìkan ló lè dá ṣiṣẹ́ gbàdẹ́bí ṣe tó nǹkan lè dá ṣiṣẹ́ lọ́lọ́wọ́ bá fi máa sọ pé ọyá ẹ̀yin wo lẹ́ràn ànẹ́bì lọ́kẹ́ inú òtún ẹ̀ sórí rẹ o gbogbo àwọn tí wọ́n wá jọ ṣe wàhálà lórí ẹ̀sìn alladhina ayanu fi sa'atil usra àwọn tẹ́ dúró ti ànábì ń gbà nira nígbà tí ọlọ́run máa mi ilẹ̀ tọ́lọ́ lọ́wọ́ sàdéhùn pé òun ò ní mi ilẹ̀ mẹ́tò ránṣẹ́ pé ṣe bẹ́ẹ̀ mi mọ́ ọ́rán ìyín wàá jó smooth rárá o ó lè ráyè ńṣẹ́ kó fún nímọ̀ kó fún nímọ̀ ó lè má fún lówó ó sì nídìí owó e, tí ó fi gbé ọ̀rọ̀ ọ̀mọ̀ kalẹ̀ tí òfin ní jẹjẹkújẹ ó owo owó àfáà nídìí owó àfáà tó fẹ́ ṣe dáwà tí ọba jẹ́ pé ọlọ́run ọba ṣàánú rẹ̀ ọkẹ ọfà àwọn èèyàn ya tí wọ́n lè máa ṣàánú rẹ̀ kò sígbà tí ò ní lọ kírẹ́tì kankan tí ọ̀yẹ́ kówó tibẹ̀ yọ tí ọ̀là bá àwọn èèyàn lọ́rùn ilé oríṣiríṣi wọn àwọn níta ń gbọ́n Islam ò rí bẹ́ẹ̀ òru àtúnyàn àwọn àkọ́bí ò ní gbogbo nǹkan tó jọba yẹn ẹ̀ rájàbù wá gba oore rájàbù àwọn àfa wọn lẹ pósítà wọn wá lẹ pósítà Rajab Rajab ẹ wá ẹ wá lẹ pósítà ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá dúró fún ìjọ mẹ́ẹ̀ẹ́dógún àwọn owó nìyẹn gbọ́dọ̀ gbà ń jọ mẹ́ẹ̀ẹ́dógún kò sáwẹ̀ ọ̀nà kankan mọ́ sọ́wọ́n ilẹ̀ yìí rọ̀bọ̀dá náà ọgbọ̀n ọjọ́ àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n kò sí àwẹ̀ náà iṣẹ́ àpapọ̀ àwọn bàbá wa ti jọ́ sẹ́yìn pé kì í ṣe pé àwọn fi ń gbà kankan lọ́dọ̀ ẹnì kankan o ibi táwọn gbọ́ yé sí ni o náà fi máa gba náìtì wọ́n gba rajabu tààtì wọ́n láwẹ̀ arúgbó wọ́n gba shaban tààtì wọ́n gba ramadan tààtì kì í ṣe pé àwọn fi ń èwo lẹgbọ́ tí wọ́n wá parí àwọn ẹnu wọn tí wọ́n wá pe àwọn yẹn pé ẹ wá pàdé ṣéwù rárá àwọn rò pé àwọn fi ń wojú rẹ ọlọ́run ni kéèsì tí wọ́n yẹn yàtọ̀ pátápátá wọ́n yàtọ̀ wọ́n ẹsẹ̀ ní èébú ìwọ́n gbọ́ ibi wọ́n gbọ́ yé sí. ìjẹ́ pè ní gidi fún wọn ni wọ́n gbà àwọn bàbá yẹn so wọ́n yẹ sẹ́ni èébú pàápàá bíi ti wù ọmọ torí pé kí ni wọ́n ní bàbá ta ní gbàwẹ̀ yìí ó lè ní nǹkan jẹ bàbá ta ní gba àádọ́rin àwẹ̀ yìí àádọ́rin àwẹ̀ yìí oko àgbẹ̀ ni o yóò tún lo oko tó tún lọ roko ìbẹ̀rù fi ṣe bọ́lá wọn sì yanjú ọ̀rọ̀ tiwọn ọ̀tọ̀ ni unlike àwọn ti sin sọ́yẹ́ pé ọwọ́lé ọjọ́ mẹ́ta péré ṣé ń fẹ́ jáde o wọ́n bá lẹ pósà ẹ wá pàdé rẹ wá gbáre ire bò wọ́gàn ò níre so kọ́lọ̀ ọ̀dà kò kọ́ bá wọn kẹ́ gbogbo àwọn bàbá tó ti lọ ṣé ṣe wà wọ́n ṣe wàhálà ní ẹ̀sìn fún àwọn bàbá yẹn ṣe wàhálà ní ẹ̀sìn wọ́n rí wọn àti àtọ̀rẹ́ yẹn àti sunna àti mustahabu àti gbogbo ẹ̀ la bàbá wọn máa ṣe àwọn bàbá tó yẹ pé wọ́n kàn gbọ́ wọ́n kàn gbọ́ ni pé ọlọ́run lọ́mọ iye èèyàn tó jẹ́ pé torí ikọ̀ mọ ìtọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fi fìyà jẹ táwọn bàbá bá ń tọ̀ báyìí àwọn bàbá àgbàlagbà àwọn bá wọn bá ṣe kéré tó yẹ bá wọn bàbá yẹn tí wọ́n sòkòrò ńdodo mọ́ ẹ̀gbẹ́ báyìí tí wọ́n rọ mi sí ẹlòmíì nínú ìgò kékeré báyìí tí wọ́n fa omi sí tí wọ́n sọ àpò torí pé wọ́n ní fẹ́ káwọn ọ̀tọ̀ káwọn mọ̀tàbà ìbẹ̀rù ọlọ́run ló débẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni tí ẹ bá wá dúró tí ẹ bá ń sọ báyìí ẹ wá wò pé ìwọ lọ àmọ́ àwa ríire báyìí o tọ́lá àwa àwa àwa àwa àwa máa gbé àmbrẹ́là tẹ̀lé àwọn àgbàlagbà sẹ̀fọ́n bàbá jọ wò lè má lọ àmbrẹ́là tí ẹ bá ń jáde wò lè má mọ àmbrẹ́là jáde bóyá òrùn lórí òrùn àbí torí bójú bá rọ̀ tí ẹ bá wá dúró tí ẹ bá ń sọ báyìí ìsáré bí Yusuf sallallahu alaihi wasallam yìí pé mẹ́rìnlá bí kọ́bùrì ànábì kọjá bí sàárè kan ní iṣẹ́ kan àwọn èèyàn náà wá tẹ̀lé àwọn mùsùlùmí wa kọjá ànábì wa mú igi tútù ó wá mú báyìí ó wá tìbọ̀ sáré kìíní ó igi tútù ó tìbọ̀ bí sáré kejì ó wá tọ́ bọ́yọ̀ làálàlọ́ yóò kẹ́pìtìfù àníhùmà bọ́yọ̀ lọ́hùn ọba lè bá adéyàkù fún wọn wọ́n ń jẹ ìyà àmì èjì wà nù sáré wọ́n ń jẹ ìyà báyìí. wọ́n wá ní wá ní ọ wà má yọ fi kàbírì ẹ wò nǹkan tí ò sì tí ò téèyàn ò lè kàkún ní nẹ́sìn torí rẹ̀ jíyà báyìí o wọ́n wá ní kíni anabi ní fa ama hada ṣe alákọ̀ọ́kọ́ yìí tọba tọ ẹ wò kẹ nǹkan tó yẹ pé yóò kéré lójú wa pé ọ ọ ó ti àlè tó bá adébíyí wa wà má yọ azabani fi kàbíyèrè kéjì ṣe nǹkan kan tó kún yẹn lójú nítorí rẹ̀ jìyà o ṣùgbọ́n ó kọ́ ọ lójú eléyìí láyé sábúrí wùmí nàlùbáwò tọ́ba tọ̀ kì í dé tọ̀ dáadáa kó tó wọ ṣòkòtò eléyìí yamshi bayna nẹ́ẹ̀sì bin namima òun máa ṣòfófó olófófó leléyìí torí òfófó náà fi ń fìyà jẹ eléyìí kéje tó ọ̀dá torí rẹ̀ ní fi ń jìyà nù sàárè. ẹ wò ká sẹ́yìn ojú àyà lójú èèyàn mélòó ni kọ́dà àgbàlagbà míì ké bọ́bá tọ̀ kò ní tábà pápá àpáti ni ẹdọ́dẹ̀ mi ẹdọ́dẹ̀ mi gbùrù ó ti tọ̀ ọ ti yá gbogbo ṣòkòtò rẹ̀ ti kún fún tọ̀ bẹ́ẹ̀ kọ́ làwọn bàbá yẹn rí àwọn bàbá àjọ yẹn àwọn àṣẹkùbọ̀ wọn náà tó láwọn bàbá baálẹ̀ nǹkan kan yìí wọ́n farabalẹ̀ dáadáa torí wọ́n mọ̀ pé à ké o ò lè sọ pé nǹkan kan kéré ọlọ́run ní ìńtẹ́ ẹ̀rọ̀kọ̀ kéré èmi lè bàbára rẹ̀ kí n torí rẹ̀ jẹ́ níyà oore tẹ́ ẹ̀rọ̀kọ̀ kéré èmi lè bàbára rẹ̀ kí n torí rẹ̀ kẹ́yìn sẹ́bàdé bí sọ fún wa sọ́lọ́ wa tún lẹ́wọ́ sálámà lẹ́yìn ẹni tọ́lọ̀ wọn bá torí olóńgbò tó tì mọ́ ní olé tí ó jẹ́ yà ó ní olóńgbò tí ń sìn musu ó wá fẹ́ lọ́rìn àjò ó wá tì mọ́lé anabi ni kò sí ilẹ̀ kójú ọmọ ẹ káàkiri orí ilẹ̀ ọba tó jẹ́ pé kò gbọ́dọ̀ dání kọ́ mọ̀ bọ̀ bá anabi ṣe wí nù sallallahu alayhi wa sallam kò fún lóúnjẹ kò ẹnu lé fún kò sì sí ilẹ̀ kójú orí orí ilẹ̀ ọba pé kò ní dáyẹ̀ ń fún so kò tó bá rí pé àwa la sì ń fún ọ lóúnjẹ o ọlọ́run ọba ti sọ wípé nánú nàrúzùkù wa ìyàhùn àtẹ̀yí àtàwọn ìwọ tó ń bọ̀ yà àti ìwọ àwọn tó ń bọ̀ èémí ni mò ń bọ̀ gbogbo yìí torí olóńgbò tó tì mọ́lé ànábì lọ́nà wọn jẹ ìyà àtìlẹ́gbẹ́ yẹ pé torí kọ́fàjà lómi tàdébí sọ fún wa ní hadith tó clear kọ́fàjà lómi kódà obìnrin òun aṣẹ́wó ni ẹ̀wọ̀n tó ṣe tọ́nà fi gbà lẹ́rú ọwọ́ ayé pé ajá yẹn ajá ajá ńlá yẹ èèpẹ̀ ọwọ́ àwọn òfin ajá yìí èèpẹ̀ lílá ò sínú ntajama ìyà ló mú ọwọ́ bàtà ló mú báyìí bàtà ọwọ́ amú bàtà rẹ̀ wà fi ń bomi ọwọ́ ń fún ajá ń ajá wa ńlá omi ọwọ́ ńlá ó sì farabalẹ̀ fún dáadáa ànábì nítorí rẹ̀ ọlọ́run ó sì fi sálì jẹ́ náà sẹ́ni pé kò sí gbọ́dọ̀ sí gbọ́dọ̀ sí fáàrí báyìí sí torí ó lè jẹ́ pé ibi tá fọkàn sí pé eléyìí tí mo ṣe lọ́lọ́wọ́ torí rẹ̀ kẹ́ kọ́ ẹ pé ètà wa wò pé ká neglect un lọ́lọ́wọ́ wà ní gan ni mo ní ibi ṣé báwo kó mọ̀ ṣẹlẹ̀ sáwọn náà níbi tá a ti lọ mọ̀ ṣe interview kankan yẹn àti náà tó lọ ṣe interview náà graduate tó lọ ṣe interview tó sì wọlé tẹ́ ní ah how are you i'm fine alhamdulillah ọ̀ya abc ah. kílẹ̀ mí ni àwọn ọ̀nà eléyìí ọ̀rọ̀ àlùgbẹ́lẹ̀ ìṣiṣẹ́ torí ń tàbí lọ́rẹ̀ ń tó pàtàkì lọ́dọ̀ tí alábẹ̀ lọ́rẹ̀ lásìkò ó sì kéré lójú tiẹ̀ ó sì fojú di ń tó náà torí rẹ̀ wá àtìlẹ́ fún nǹkan mi bẹ̀tẹ̀ pé ìyá kan rò pé ó simple tàṣàbù wàhálì rẹ̀ á rò pé nǹkan kékeré ni wàhálà yín kà láyà zim nǹkan láti torí ẹ̀rọ anábì sọ pé láyéláyé yín ẹ má máa ta àwọn ọmọ yín pé ọ̀yà ọ̀yà abrazak i'm coming let me go and buy biscuit for you tó o ti mọ̀ pé kèsì pọ̀ lọ ra biscuit wá fún ẹ o bọ́dọ̀ ṣe kéré tó tani ẹ ṣe nu wa pé okay stay with mommy i'm coming i want to go and buy uh, biscuit for you orí mo yà yọlẹ̀ ẹ̀já lọ mo ti yọlẹ̀ n kò ti sọ pé mo ń bọ̀ ara bisikíìtì fún un ó ti dákẹ́ ó ti ra bisikíìtì wá fún ọlọ́wọ́ béèrè àdébí ló wí bẹ́ẹ̀ o ẹ so ẹ wá wo àwọn àdé ẹ wá wo àwọn àdéhùn kẹ̀ǹdùkẹ̀ǹdù tí kálukú wa máa ṣe ẹ wo àwọn àdéhùn lálá tí kálukú wa máa ṣe ẹ wo bá déhùn yẹn ṣe kéré tó lójú wa so àwọn nǹkan wọ̀nyí iná lèyàn ọ̀sàjọ téèyàn ó fi sórí rẹ tí ó fi rí ìkẹ́ lọ́dọ̀ ọba tó ní so àwọn nǹkan iná lèyàn ó sì fojú di tí ó wà accumulate tí ó parapọ̀ parapọ̀ parapọ̀ tí ó wà mú yẹn rí ìbínú ọlọ́run a sì withstand ìbínú ọlọ́run ọlọ́run mọ́ bínú sí wa ìbínú ọlọ́run lé ọlọ́run mọ́ bínú sí wa o lànà ibi níta bá wo àlìjẹ́ndẹ̀ tán ọlọ́run wà á sọ pé ẹ̀yọ́ ọba àlìjẹ́ndẹ̀ wọ́n ní gbogbo wọn sọ pé naam labaika ọlọ́run ajẹ́pè rẹ adá ọlọ́run ọlọ́run wa sọ pé ṣé mo ti ṣe tó dùn mọ́ yín fún yín á ní à ó dùn mọ́ wa ọlọ́run ní èyí tó wá ṣe tó tún dáa jù báyìí lọ wá pé à ọlọ́run ṣé kankan bẹ tó tún dáa jù báyìí lọ ni ọlọ́run ní bẹ́ẹ̀ ni ìyọ́nú mi ó tún dáa jù àdìjẹ́ náà tí mo fi ń sí i lọ ìyọ́nú sí tí ì ní bínú sí i mọ́ láéláé bẹ́ẹ̀ ni ó sọ fáwọn ọmọ náà pé ẹ̀yin ọmọ náà ṣé bóò ni ó rí wọ́n ní à ah, ìyá eléyìí fún ọlọ́run ìyá tó tó wá jù bá lọ màá tó fi jẹ yín ìyàwó ló tún jù bá lọ ọlọ́run ìbínú sí tí ìníjẹ́ ìyọ̀nù mi ọ̀ka ìbínú yín mọ́ ẹ máa gbọ́ ṣé iná ọlọ́run lọ ayẹ kéèyàn fọkàn balẹ̀ sí tọ́yẹ pé lẹ́gbàá téèyàn bá wọ̀ tán ọlọ́run wọn tó bínú sí yàn àlìjẹ́nà ọlọ́run ọlọ́run tá a bá wọ̀ tán wọn tó yọ́nú sí wa ọlọ́run mọ́tà yọ́nú sí gbogbo wa ọlọ́run kò ẹ méjì àmọ́ gbàgbé pé mùsùlùmí ni wá gbogbo tá a bá fẹ́ máa ṣe o inú ẹbí ni àárín ọ̀rẹ́ ni inú ẹgbẹ́ ni ilé àná ni gbogbo nǹkan ẹ méjì àmọ́ gbàgbé pé mùsùlùmí ni wá o gbogbo ntí kálukú wa bá ti ṣe sẹ́yìn tí ọ̀dà kọ́ lọ́wọ́ forí rẹ̀ jì wá o gbogbo ntó kù torí pé àmọ́jọ́ tọ́lọ́ wọn sọ pé ọ̀ya ká máa bọ̀ àlágbára lórí ẹ̀ kọ́dà dókítà ọ̀lágbára lórí ẹ̀ àfa àkẹ́kọ̀ọ́ ọ̀lágbára lórí ẹ̀ gbogbo àwọn nǹkan ọlọ́run ọba sọ àyà kan ní Qur'an àyà yẹn èmi wa máa wò láwò wò ọlọ́run ní him àyà tìǹà ọlọ́run ní fúnra fil afaki wa fi anfusihim hatta yatabayyana lahum annahu alhaq ntí wọ́n tún mọ̀ pé bọ́lọ̀ ń ṣe ń pèrè ẹ̀ ní jẹ́ yàtọ̀ sí ìtẹ̀ǹkà fọnù Qur'ani á máa fi hàn wọ́n wọ́n wo wájú ẹ̀yìn wọ́n rí tí wọ́n fi mọ̀ pé ah ọlọ́run wọ́n wọ ẹ̀yìn wọ́n rí tí wọ́n fi mọ̀ pé wọ́n wọ̀ tó wọ́n wò sí wọ́n wò wọ́n wò lẹ̀ nínú ilé wọn nínú nínú aṣọ wọ̀ láàrin ọmọ bí gbogbo ẹ̀ áàjì wọn máa mọ̀ ni wa so òjíṣẹ́ ọlọ́run ò nídìí kọ́ máa fọ́ọ̀sì èèyàn òṣìṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ dákẹ́ òṣìṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ máa sọ lásọtún torí pé wáàsí wúlò wáàsí ń ṣiṣẹ́ wàlọ́ọ̀hì wáàsí ń ṣiṣẹ́ ẹrú ọlọ́run kan láyé ní ìjẹ ìjẹrin ọlọ́run ṣe lólówó olówó ni olówó tó bọ̀ háyà ni onílé epo oní gbogbo nǹkan ọlọ́run sá ẹ ó ní ọlá ibi tó lọ kọ́lé sí gan plọ́ọ̀tì ilẹ̀ kan twelve million naira ni ṣe àpolówó nù ilé ọlọ́run wa mú nǹkan kan wá fún un kíá ni mhm, wọ́n lọ private hospital wọ́n lọ gbogbo ẹ̀ wọ́n ṣe gbogbo tẹ́sì kan ní amàlàyé wọ́n ṣe wọ́n ní òrí ti ń ṣe inú sáni inú sáni wọn òrí ti ń ṣe àmọ́ inú ni. èmi dé ọ̀sán jáde láyé usage ló kú sí ńgbọ̀ wá kú àní bó ń ṣe bó ń ṣe bó lágbègbà bó láṣẹ gangan wọ́n wá jẹ́ àwọn alákọ̀wé yẹn sọ pé ìyàwó wọn ní ó máa ń ní àṣẹ lórí dúkìá wọn ìyàwó bá ní àwọn tí wọ́n wá gbọ́ ẹ̀sìn yìí nínú ẹbí wọn ní ìtẹ́ níyàwó ní kí ni jẹ́ ìtẹ́ ìtẹ́ kọ́ ìtẹ́ ni ilé first house rẹ̀ ní ká ẹ lọ bóun sin sí lọ́rọ̀ bá dàrú ṣẹ́ẹ̀tì mọ̀ pé tọ́rọ̀ bá ti dàrú báwọn kò sí ẹni tí wọ́n máa wá kí ìgbà wọn á máa ń fa àwọn àfa wúlò ní ẹ bá wá gbé mi ní ìdájí kùtùkùtù bóò láwa ṣe o àwọn ní gbogbo yẹn ti sọ́tì o làbá débẹ̀ èmi náà kẹlẹ́ ọ̀hún lóòótọ́ mi ọlọ́run tó tó èèyàn kan ló ṣe eléyìí náà fún kọ̀mọ̀sára tí ò sí lọ́dọ̀ wọ́ ọlọ́run o gbogbo tó wá ṣe fún ilé ní ìsinmi lè fẹ́ ga jùlọ yìí àbí sọ́fẹ́ àbá wọlé mo ní wọ́n ọlọ́run dákun mọ́sà kọ́ abá ṣe sọ o wọ́n lójú rẹ̀ ò ṣe é wò ẹ kó obìnrin ọ̀hún jáde iná bá kó jáde salamu aleykum ó ní wa aleykum salamu ẹ pẹ̀lẹ́ aláàjì ti lọ ó ní ti lọ ọba bú ẹkún ẹ̀dà ẹ̀sùn wọ́n ń pẹ́ ọmọ sọkún mọ́tẹ́ ẹjọ́ sọkún kọ́ ọmọ sọkún bò ẹ máa sọkún jàyà alájà ìsìlámù sọ pé ká máa sọkún nìyáhà ní islam ní àmọ́ sí ìrèbè ohun arò èpè eh, dọ́dọ̀bù khad kí ẹ̀ máa gbá rẹ̀ lójú kí ẹ̀ máa fọ́ di orí ọwọ́ mọ́ orí ní islam ní àmọ́ sí islam sọ pé ká máa sòkó èèyàn ní sòkó kẹ̀ ẹni tẹ́yìn ò ní rí mọ́ ilé ojú gbogbo ẹni tí bá ń bá yẹn jájà kú olórí ibu ni kò sí ń tọ́ bọ̀rọ̀ ṣẹlẹ̀ tọ́ débi ẹ̀mí ara yín kò sí ń tọ́ yẹ kò sí ń tọ́ yẹ kọjá tọ́ débi ẹ̀mí ara yín gbẹ̀yìn olóṣèlú gbẹ̀yìn olóṣèlú ẹ jẹ́ palaba yà lọ́dọ̀ àlá pẹ̀lú ẹ̀mí ara yín tẹ̀ fi ṣeré mu tẹ̀ fẹ̀mí ara yín takáìtì bí ẹ bá ṣe kórè èèyàn burúkú ó sì lè bá dẹ̀ òkè báyìí kọ́ fẹ́ sáàyàn ẹ̀rẹ́gbẹ́ tí ẹ bá ṣe pọ́nlọ́hún yọ̀ǹda ọlọ àwọn ẹran jẹ tọ́lọ́ ń sìn àmọ́ pa ẹ̀rí bọ́lọ̀ ń ṣe ní ká máa ṣe pẹ̀lú ẹ̀wò tá àdébì sọ ni àdébì ni àwọn ẹran yìí tẹ́ bá fẹ́ máa pa wọ́n torí pọ́lọ̀ wọn bá ràn wọ́n fún yín ẹ̀rí pọ̀bẹ̀ yín pa ẹ̀rí pọ̀bẹ̀ yín mú dáadáa o débi pé ẹran yẹ ìwọ̀n bá dé ọmọ nira máa o èmi ẹlẹ́ẹ̀kejì ẹ mú etí rẹ fi bò lójú ẹ láàánú mi sẹ́ẹ̀sì lè wojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dú ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ mẹ́fà wọ́n lójú ara wọn o ọ̀fẹ́ pẹ̀rẹ̀ mẹ́rin ọ̀wá sùn wọ́n pọ̀ báyìí ọ̀wá ń gbé wọn ọ̀ndá wọn dùbúlẹ̀ lójú ara wọn kéésì ẹ̀sìn sẹ́sìn kì í sọ pé ká ṣàánú pẹ̀lú ẹran ni ọ̀wà sọ pé ká pààyàn ṣe ìtura báyìí ṣe ni pé terrorism it has nothing to do with Islam wàláì terrorism jàgídíjàgan wàhálà àdàrú àbàjẹ́ àfo àṣegbè kò ní kankan ṣẹ́jú ẹ̀sìn problem táwọn èèyàn ní ni wípé mùsùlùmí ni wọ́n mọ̀ wọ́n ọmọ Islam yes mùsùlùmí làwọn èèyàn mọ̀ wọn ọmọ islam gbogbo àwọn tápẹ̀rẹ̀ wa mùsùlùmí yìí tí wọ́n bá screen wa ẹni tí èsè mùsùlùmí lọ́pọ̀ nù wa lọ́kà jẹ́ muslim by name kèé má èsè mùsùlùmí ẹni fẹ́mi rẹ̀ bá ti takò ìkẹ́nu àṣẹ ọlọ́ kèé ṣe pé èèyàn lè ṣe ogun ẹ̀fẹ́ là ń sọ o ṣùgbọ́n sábẹ́ èèyàn bá fi lè sọ pé wo gbogbo tẹ̀ wí ọ̀rọ̀ ẹ̀ háyẹ̀ yò mí lẹ̀ à mọ ìyàtọ̀ sí pé ọ̀há ẹ wọ ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ kéde kìí ṣe mùsùlùmí torí pé ìgbà táwọn ibi ìsàlàyé ìsìlámù fún wa taslim submission níjẹ́ mùsùlùmí níjẹ́ ìsìlámù kéèyàn gbà kọ́dà bí o ti rí i ṣe o ti kọ́kọ́ bà náà ìgbà ló lè. gíga lè ṣé bá rẹ sọyẹ pé ọkà gbà ní bó ṣe gbà báyìí pé ó sì kú kéèkìrù kéègbà rẹ̀ kéèyàn zàkà kéèlọ́ náà Habibu Najari kí ló ṣe ó ń bọ̀ báyìí àáfàá ń ṣe wáàsí ànábì ọlọ́run ṣe wáàsí fáwọn èèyàn pé ẹ gbà tọlọ́run ẹ mọ̀ ṣe báyìí mọ̀ ẹ báyìí ẹ ṣe ẹ mọ̀ ṣe báyìí mọ̀ wọ́n sàn sọ ogun ẹ̀ fún ọ làwọn èèyàn sàn yarí mọ́ lọ́pẹ́ dákẹ́ mọ sọrú bẹ́ẹ̀ fáwọn ọmọ kílẹ̀ kan òun kẹ̀ sọ pé yá kọ́ ẹ̀yin èèyàn ìtàbí wùlì mùrìsẹ̀lì ẹ gbọ́n tá àáfàá yìí ń sọ fún yín ìsẹ́bi umela yes alukum ajiran ẹgbọ́n ẹni tí ń bá yín sọ̀rọ̀ ìkò ní ẹ mówó wà wàhùn muhtadun ẹni ìmọ̀nà làwọn eléyìí ọ̀nà gidi ní tọ́ yín sí yìí ọ̀rọ̀ súnà débi ní sọ fún yín yìí wọ́n sì pa á wọ́n padà àwọn èèyàn rẹ̀ sì ń sunkún ọlọ́wọ́ adìkọ́mẹ sọ pé àyà aláìsà káwọ́mi ìyá àlàmù ọmọ ṣe o àwọn èèyàn mi tẹ́ ń sunkún torí pé wọ́n pa mí torí ọlọ́run tó bá jẹ́ pé wọ́n mọ̀ mí máa kọ̀ fọ́ra ní rọ́bì wẹ̀jẹ̀ alani mi lẹ́nu kìlámì pé ààyè tọ́lọ́ ń gbé mi sí ẹni tí ó wọ̀rù rẹ̀ nu wọn ọwọ́n ìrìn ẹjẹ́ pàtẹ́yẹ ọlọ́ni o tábà pa ọ́ torí òṣèlú ó ṣòfò ni torí pé gbogbo yín pátápátá alábòsí ṣùgbọ́n sọ̀rọ̀ pé tábòsí bá jẹ́ méjì ìkọ́sà ṣe é mánéjì ju ìkan lọ ìsìláàmù ti palẹ̀ mọ́ àkáfùdọ̀rọ̀ rẹ̀ ni àkáfùdọ̀rọ̀ rẹ̀ oríbú ni pdp oríbú ni apc oríbú ni apc oríbú ni nnc oríbú ni gbogbo ẹ̀sùn náà oríbú sáfì àjọ àwọn lọ́sà kò ìsọgbọ́tẹ̀ fẹ́ dá àwọn ọlọ́wọ́n kò lè lọ lórí ibú fẹ́rẹ́fẹ́rẹ́ yìí tọ́ ìwọ́n mọ̀ bọ́ kò sọ pé tẹ̀fẹ́ dá sí ìsìlámù àsìrọ́ náà lọ torí pé àkáfù dàrá ráì nìyí. so gbogbo àwọn nǹkan yìí tá a bá wá papọ̀ tá a bá sọ anabi sallallahu alaihi wasallam ó wá sàlàyé fún ọ wípé gbogbo àwọn nǹkan yìí o mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ẹ̀mí rẹ̀ ọkàn kankan tí a bá sọ pé àṣẹ ọlọ́run ni ọlọ́run wí ànábì yìí kọ́dà ànábì sọ pé nínú táìpọ̀ pé olórí búlẹ̀ èèyàn lẹ́ni tí a bá sọ fún wípé ọlọ́run fẹ́ báyìí ànábì fẹ́ báyìí tó ní fi tiẹ̀ ẹ wò ẹ fi tí ń ṣe tí bẹ̀rù ọlọ́tọ́ ẹ fi tí ń ṣe tí. so gbogbo àwọn nǹkan yìí gbàtà níbi wá sàlàyé rẹ̀ fún sallallahu alaihi wasallam ànábì ò ìsàbòsí gbogbo nǹkan ànábì sàlàyé fún wa pé tó fi jẹ́ pé tó bá jẹ́ ògbéni àkìámọ̀ ẹ ní ní ẹ̀rí kankan tẹ́ẹ̀fì sọ pé ní òjẹ́ ṣe tọ́lọ́ so gbogbo wa pátápátá ẹ jẹ́ kẹ́mi wọ́n kọ́kọ́ rọ̀ fún Ọlọ́run tẹ́mi wọ́n bá ti rọ̀ fún Ọlọ́run wípé tọ́ nǹkan mẹ́fà tánàbí sọ sallallahu alaihi wasallam sábà ti tẹ̀lé àkọ́kọ́ al-imanu billah kágbọ́ ọlọ́ngbọ́ tẹ̀yẹ̀yẹ̀ kágbà pé ọlọ́run ní bẹ́ẹ̀ díẹ̀ a ti gbìyànjú asẹ́báyé asẹ́báyé asẹ́báyé àríbi tọ́lọ́ ń já sí tọ́ ọlọ́run a gbọ́dọ̀ gbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì a gbàgbọ́ nígbàgbọ́ náà àwọn màláíkà agbọ́dọ̀ nígbàgbọ́ náà mẹ̀lẹ́ka ẹ wo wàhálà tí wọ́n kó sí a tí wọ́n fẹ́ pé wọ́n ṣe eré fún wa tí wọ́n sọ pé hasunalawadiwakil àsàrà ìlú àkọ́dà kọ̀ọ̀kan ti ń dá sàrà ìlú náà ó kọ yẹn wọ́n rọ ní kò àsàrà ìlú kò mẹ̀lẹ́ka ọlọ́run kẹ̀kẹ́ ìjà sàrà ìlú dáadáa kò sí kò níyànnú gbogbo àwọn mẹ̀lẹ́ka amókọ wọn.

àwọn kínní ni wọ́n dálẹ̀ àwọn eh, àwọn kùhánù àwọn kàhánẹ́tù àwọn alágbígba àwọn tí wọ́n fẹ̀sìn sagbe agbígba oríṣiríṣi nǹkan ni wọ́n dálẹ̀ pẹ̀lú ẹ̀sìn sẹ́yìn òrò fẹ́sìn ni kó o lè máa tọ́ ọmọ ẹ̀sọ́ jẹ́ bá àwọn kankan bẹ jẹ́ bá fi ń sàdúrà tó bá ti ń sàmì wọ́n ti ń sépèlé ọ ìyá kàkàkàkàkàkàkàkà yá ìlú tí wọ́n náà sàmì ẹ̀mí ẹ̀mí ọ gbọ́dọ̀ mọ̀ wò pé kí làá fà ń wí o. mọ̀jẹ̀ kámi ó forí àdúrà tí ń ṣe kó o lè gbọ́n tí wí kọ́ mọ̀jẹ̀ pé wọ́n ò lè pè ya kàràkàkà ya ìlú ya kàràrà ya ìlú ya jago jago ya ìlú sọ gbogbo àwọn kíníkà ìlú ìlú ìlú ẹ ya Allah ọlọ́ni lillahi al-asmaul ṣebí èèyàn ní ṣebí mi tí mo ní atm mi tí mo fẹ́ fún èkó kọ́ lọ gbọ́ bẹ́ẹ̀ ebi mi mọ kóòdì tó tó tó tó hàn bẹ́ẹ̀ tí mo sọ fún ọ pé kóòdì rẹ̀ ní kọ́ wa lọ mẹ́ta kóòdì mi sọ̀rọ̀ àrówó gbà ní. a ò lè rówó gbà wọ́n kò mú ọ ní torí bọ́ àwọn ti masínì ti ń wọ̀ wọ́n sì ti káàdì mọ́ ọlọ́ọ̀ni torí pé kóòdì tí mo sọ fún ọ kọ́ lọ fẹ́ lọ fi gbà hàn mo ti fóònù mi mo fi kóòdì kan ti fóònù mi mo pàṣíwọ́dù ẹ̀ o sì fẹ́ lò mo sì fẹ́ kó o lò mo sì gbélé ọlọ́mọ pé ẹ fàṣọọdù ẹ ní bóyá pátá ní bóyá kérékẹ ní ó ti lọ yà mí kó yàtọ̀ sí bó o ṣe rò pé ọfẹ máa ṣẹ̀sìn yẹn ọlọ́run lọ́lẹ́sìn mo rí obìnrin yìí ọba sọ̀kalẹ̀ mo ní ìyá ó ní à sàmì pàdájì ti lọ ó ló ti lọ alhamdulilayi rabbil alamin gbogbo wàhálà tẹ́jọ ti kalẹ̀ ó di tiẹ̀ nìkan alájì ti lọ gbogbo oore yìí ó di tiẹ̀ nìkan alájì ti lọ ẹkún rẹ̀ sàn lé sí mọ̀ sóun dáadáa ìkẹ́kọ̀ọ́ nǹkan kan ló wá kù fàlàjì báyìí ìwọ náà ló sì lè sáyìn rẹ̀ tálájì fi lè soríire ah ó ní kí ni mo ò lè sáyìn rẹ̀ ó ní wàhálà wọn sáyìn rẹ̀ wọn àmọ́ ti pé wàhálà ó ní hàn wọn lọ sin tẹ́ ah ó jẹ́ ẹ̀pọ̀ ìmọ̀ ní jẹ́ wọn lọ sin tẹ́ kò sí ẹ̀ka tó wúlò fún máa ń sìn ìtàn ọmọ irú tálájì fúlé lórí ìtàn nìkan sì ni iṣẹ́ nìkan ni tànàbí sọ wípé gbogbo àdúrà tá a máa ṣe yẹn yóò ti lọ́ máa bá àwọn òkú ẹ gbọ́ yín dáadáa o lànàbí fi sọ fún wa wípé gbogbo ìgbàsẹ́ bá ti fẹ́ kọjá níbi iṣẹ́ àwọn kèfèrí ẹ má jẹ́ kí rìn yín slow tó wáyé pẹ́ rìn bọ́ díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ẹ tẹsẹ̀ mọ́rìn ẹ sá eré ẹ sì tún mọ̀ wù ọ̀nà ẹbẹ̀ ẹ sì tún sọ fún wa pé bashir humbi náà pé ẹ jẹ palaba àyà èèyàn máa jọlá ibi tí ọ̀gá tọ́ọ̀gì bá wà ó lè olè wà kó ó lè olè wà àdúgbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ibi tí ìkẹ́ ọlọ́run ẹni tó yẹ pé obìnrin tó ṣe tọ́lọ́run tó ekú ọmọ tó ṣe tọ́lọ́run lára àwọn òbí rẹ̀ tó ekú ọkọ tó ṣe dáadáa lára ìyàwó rẹ̀ lára àwọn ọmọ lára ẹbí tó ekú ìmáàmù tó ṣe dáadáa lára àwọn ìjọ rẹ̀ aṣáájú tó ṣe dáadáa ọmọ ẹ̀yìn tó ṣe dáadáa ṣé bá ṣe wọ́n ṣiṣẹ́ ìyà òní lọ wọ́n tẹ̀ báyẹn nìkan tọ́rọ̀ rẹ̀ fúdi ẹ̀ káàtó àwọn àwọn àdúgbò kan bẹ tọ́wọ́ pé tí bá fẹ́ ni kó lu ọdẹ tí bá fẹ́ ni lu ọdẹ torí àwọn irú àwọn èsì bẹ́ẹ̀ olè náà níbẹ̀ sórí ibú yóò fẹ́ máa lọ ọ̀rẹ́ rẹ̀ kíní kan gbé bẹ́ẹ̀ náà ní iṣẹ́ a sọ pé rẹ ni tọrọ sọ ọtọ́ ọmọ tí ó tọrọ fún ọtọ́ ìbá àwọn àyàkà kàwé wọn mọ̀wé wọ́n dẹ̀ lọ lú èbò yẹ́s wọ́n dẹ̀ lówó ebi lẹ̀ kàkọ́ mọ́ kèé sẹ́sì kèé sẹ́sì lẹ̀ kàkún pé ọmọ ẹ ọmọ gidi ni mo fi máa sọ fún wa pé èèyàn bẹ́ẹ̀ lónú wa ni ó sọ pé ẹ bá ń dúpẹ́ o ẹ bá ń dúpẹ́ ẹ bá ń dúpẹ́ ẹ bá ń dúpẹ́ o ọmọ mi ò sì rí lẹ̀ mọ́ o ìjábù rẹ̀ ti ń wọlé tẹ̀lé o èèyàn mélòó ni àfi ẹ bá ń dúpẹ́ wọ́n fọmọ ẹ̀ físà o bọ́yá lọ sórí ibú ni kọ́lọ́mọdé àwọn ọmọ wo ṣe rí ibú so ẹ̀sìn ní number one ìlọ́lọ́wọ́ bá ti fi ànábì lùkùmọ́ mò ń sọ báwọn èèyàn pé criteria professorship wọ́n mọ̀ wọ́n mọ̀ criteria professorship wọ́n mọ̀ tí ẹ bá fẹ́ mọ̀ criteria tí èèyàn lè kójọ sára tí ó fi jẹ́ professor ibẹ̀ sọ́ọ̀tù lùkùmọ́ torí pé ọlọ́wọ́ bá gẹ́gẹ́ pé ànábì lùkùmọ́ ní professor ọ̀jọ̀gbọ́n àbọ̀jọ̀gbọ́n kọ́ ni wọ́n máa gbé nǹkan àkọ́kọ́ tàbí lùkùmọ́ àlùkọ́kọ́ gbèsè ọmọ rẹ̀ lẹ́mìí ẹ̀sìn ni ya na ya iwe ọmọ mi ọ gbọdọ ṣẹbọ ìwọ ọmọ mi ọ gbọdọ gbà pé nǹkan kan ń fọlọm ọ lọ mú ihun pé ọ akọ ní sísàpamọ́ ọmọ náà gbogbo ara yẹn tó máa ń sùn bí ebè báyìí nínú oko tètè tètè bá pé kí ni sáìsì ọmọ náà gún bí kéèyàn mú ọkà bàbá ẹyọ kan kéèyàn wá dá sí twenty ìdá kan bóòlù tó bóòlù ọwọ́ ni ìwọ ọmọ mi bí nǹkan bó ṣe mọ̀ wọ́n bá lọ sá sábẹ́ àpáta tó jẹ́ pé ní odò ni àbọ̀ lọ gọ sí sámà keje lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ọlọ́run ọba ń wò báyìí ọlọ́run ó sì mú wa ẹrù ọ̀sẹ̀ ní bá rú ọmọ èyí so gbogbo àwọn nǹkan yẹ bí alẹ́ bí ti sọnù sallallahu alaihi wasallam so gbogbo àwọn nǹkan yìí òun wá ni ẹ̀mí wọ̀ gbọ́dọ̀ tako kálukú lọ wo pé gbogbo ntánẹ́bì sọ gbogbo ntẹ́sìn sọ gbogbo ntánẹ́bì sọ tí kálukú ń fẹ̀mí takò ẹ lọ wá máa wo tí padà ń ṣẹlẹ̀ àwọn òkú ráre pẹ̀lú sísìn òkú sí ilé wàláhì wọ́n ráre ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilé táwọn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilé táwọn ọmọ yẹn ń tà kò ná àwọn èèyàn tẹ́ ra ní ìrẹ́kẹ́ ju pé wọ́n ní kò lè tó bá ten thousand náà lẹ́kàn fún wa wọ́n kàn ra gbó fáwọn ọmọ yẹn wọ́n kó egun bàbá rẹ sínú gun pólíbàgì ni mo ti ṣe bí mẹ́ta bẹ́ẹ̀ lójú wa ni wọ́n wọ́n ní kò lè tó bá wọ́n sì wúwo wúwo wúwo wúwo egun ni wọ́n sì bá ń bẹ̀ wọ́n sì sájọ pólíbàgì wọ́n bí máa gbé odidi bàbá ẹlòmíì kó lè tọ́jà pé níjọ́ tí ń kọ́ wọn ọmọ wàhálà tó sí ẹ wá lọ gbogbo èyí tí ó yẹ pé kò rí bẹ́ẹ̀ tí wọn ò tí ì wú náà tí wọ́n padà wú gbogbo ẹ̀ náà wọ́n padà ṣe rí ọgọ́rùn ọdún tí ń bọ̀ ní ìsìnkú gbogbo wa ẹ̀ wà mọ́ ẹ rò pé irú sáyìn létà ń kọ́ ìlú ó wu àwọn ọmọ mọ́ sẹ́rù létà àwọn bàbá bàbá wa kọ́ rẹ̀ ni so yóò máa change ni ọgọ́rùn-ún ọdún ní ìsìnkú gbogbo wa yìí tọ́lọ́ fẹ́ kú ẹ wá sọ pé kátó ọlọ́dún mẹ́ta ní ìṣẹ́ ọ̀fẹ́ ọlọ́dún mẹ́ta gbogbo àwọn ọlọ́run jà lọ hundred hundred sí àmì látòdì bàbá baálẹ̀ one hundred sí gbogbo wa náà hundred hundred hundred ẹ lẹ́yìn hundred ṣé yóò pé náà sáà ni bọ́bá wa pé tán bó lẹ rò pé ayé ò rí mọ́ náà ṣé bó ṣe rí jọ̀ nǹkan yìí yóò tún change yóò tún yí padà ẹ wá lọ wo gbogbo àwọn ètò òtí ìwú náà tí wọ́n padà wù torí kálukú ọ̀sàlẹ̀ ẹ lọ wo táwọn ọmọ ń fi àwọn sàárè àwọn bàbá wọn dẹ́wò àní wọ́n máa ta lúdò lórí sàárè bàbá mi bàbá tó nílé tó kọ́lé tó ṣe wàhálà wọ́n ti gbèlúdò sórí rẹ̀ báyìí àwọn obìnrin wọ́n ti jókòó ṣe sàárè o ṣé wàá náà ṣe á mọ̀ pé ihun tó súnmọ́ ni kọ́ jẹ́ pé ni ìyá ni òkú yẹn òkú tí wọ́n lè jókòó létí sàárè rẹ̀ máa ta lúdò táwọn obìnrin ò tún wẹ̀wù ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n jókòó ni àti àìmọye wọ́n máa ta lúdò ìmí ń bẹ tọ́jú pé orí ẹ̀ náà ti máa dúró báyìí tí wọ́n fẹ́ sásọ orí bàbá ń lé bó tiẹ̀ kọ̀wọ́ ìyà tí ẹ̀gbin yẹn náà ibi tí ara ń sùn sí nǹkan sí ẹrẹ́ lè lọ tẹ́ so gbogbo àwọn nǹkan yẹn tánàbí sàlàyé fún wa sallallahu alaihi wasallam ó ní tá a bá ti wá débẹ̀ ànábì kọ́ wa bá a ṣe sọ tọ́já yìí pé kì í sòkú rẹ nìkan lọ sàdúrà ń fún tọ́ bá ti débi sàárè báyìí tọ́ bá ti sálámà sí wọn sálámà ni tọ́ bá ti sálámà sí ẹ tó sọ yìí pé ọlọ́wọ́ kẹ gbogbo yìí o tọ́ àwa náà àkùkù àkùpadà dàbí ọlọ́run ànábì ni wọ́n wà á pín ìkẹ́hùn wọ́n wà á pín kárí gbogbo wọn báyìí bó wọ́n ti wá ń kẹ́ òkú rẹ̀ òkúta yẹn pàwọn obìnrin ó ṣe orílẹ̀ báyìí bẹ́ẹ̀ ni bí ẹ sàárè náà ni ẹran orí sàárè so gba àwọn nǹkan yìí obìnrin sáwà padà gbà gbà tó obìnrin wá gbà pé kí lọ sí sí àwa gbé ẹrú apẹtẹ ọlọmọsàbà kẹ ọlọmọsaba náà ọlọmọsàbà ni gẹ ọlọmọsàbà ni yáàfi rẹ wọn wá pé wọn àdúrà àjọ kẹta yẹn kà ní kò sí jẹba kò sádùn àjọ kẹta kò sádùn àjọ kẹjọ kò sógójì ọjọ kò sí ní ní Islam sá àwọn ẹbí wọn yọjú àwọn kíníkà yọjú ẹ̀hẹ́ ìyàwó náà ti dúró pé ẹ̀yin ẹ̀ pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ meanwhile lóòótọ́ àníyàn ń ọ̀dà ṣùgbọ́n ń lọ ráìtì torí pé ìyàbá ti lè kú báyìí ń kọ́ yín ní faraidu kí n kọ́ yín ní ogún kan kí n fi gbalada tèmi àwọn fi ẹ̀yin gbalada bọ́bá wù ẹ̀yin náà fi àwọn náà gbalada padà. torí sádẹ́bí sọ ni pé ẹ lọ kọ́ faraidu faraidu yẹn ni ìmọ̀ bí wọ́n ṣe pín ogún tẹ́ bá wá kọ́ sẹ́ ẹ tún kọ́ yàn èmi ti kọ́ ẹ wá jẹ́ tún kọ́ yín kì í fi gbàládá tí èèyàn bá ti lè kú báyìí gbà òkúrè ó ti wá kú báyìí ẹnìkan èèyàn méjì kan èèyàn mẹ́ta kan ẹ lọ dìímú báwọn ẹ̀kọ́ gidi ni o ẹ̀kọ́kọ́ dìímú tí èèyàn bá kú báyìí èèyàn mẹ́ta kan bẹ̀ tó yẹ pé kò sí n tó lè mú ọ mẹ́jogún ẹni tó kú yẹn mẹ́ta ni téèyàn bá kú téèyàn bá jẹ́ mùsùlùmí ni o síra wọn o mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí ò ní sórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lọ́wọ́ sí tẹ̀ ń pé ogún mùsùlùmí fọ́ọ̀mù rẹ̀ tó di kírísítẹ́nì ẹ̀ jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run ànábì ló wí bẹ́ẹ̀ o ẹ máa fi dígí pé ẹ̀yin ẹ máa bá wọn sórí tẹ́ bá ti fẹ́ pé ó mú dígí tètè sọ pé ẹ wò ó ẹ yọ̀ǹda mi torí orí ibú tó bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ jọ pin ni ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ̀hẹ́n ìyá alágbájá lọ dà sí a àwọn àjọ ọmọ wọn mọ̀ à ogún yẹn sẹ́ni tọ́rọ̀ bá ti di ogún ó ti di pé kò sọ́wọ́ ẹnì kankan bẹ̀ mọ́jọ́ wọn ọlọ́run lọ òótọ́ bá wá gbọ́ wọn ọlọ́run kú omi ẹ̀ tójú ẹ bá rí bẹ̀ ni o sẹ́ni tẹ́ ẹ bá kú báyìí tí ń jẹ́ mùsùlùmí báwọn mẹ́ta tá a fẹ́ sọ iná bá ti jẹ́ mùsùlùmí dandan ni kò sí ní tó lè ní káwọn ọmọ jogún bàbá èyàn ó jogún èyàn dandan ni ìyá èyàn ó jogún èyàn dandan ni ọmọ èyàn ó jogún èyàn dandan ni mẹ́rin ni ìyàwó èyàn ó jogún èyàn ọkọ èyàn ó jogún èyàn àwọn mẹ́rin kò sí ní tó mú ọ kó mbẹ̀ níbi ogún jíjẹ kò sí nǹkan náà láyé tẹ́yẹ̀ bá kú tẹ́yẹ̀ jẹ́ mùsùlùmí tí gbogbo àwọn táwí náà bá jẹ́ mùsùlùmí tẹ́yẹ̀ bá fi bàbá èèyàn sáyé bàbá èèyàn ó jogún èèyàn tí ẹ bá fi iye yẹn sáyé iye yẹn ó jogún èèyàn ìyàwó èèyàn ó jogún èèyàn ọkọ èèyàn ó jogún èèyàn ọmọ èèyàn ó jogún èèyàn sáwárí tí ẹ bá ti wá kú báyìí gbà báyìí irú ẹ tá a sọ yìí ẹja fogún tiẹ̀ ẹja fi ṣe example fúnra kí kálukú wa máa wá lò bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ mi wọ́n máa gò sẹ́rẹ́ tó kù yìí ó ní babaláyé ìyá rẹ̀ ti kú ó ní babaláyé kọ́ lọ́wọ́ rọ́ bàbá yẹn lójú ó ní babaláyé ó níyàwó kan ó sì bímọ mẹ́rin mẹ́ta ń bẹ jẹ́ obìnrin ẹyọ kan jọkùnrin sẹ́yìn rí bó ṣe wà rẹ̀ àbúrò ni ẹ̀gbọ́n ni ẹbí kankan nínú rẹ̀ mọ́ nínú rẹ̀ mọ́ gbogbo tó bá ní a bá kojọ twenty four ni wọ́n dá sí one over six ni bàbá rẹ̀ ó mú one over eight rẹ̀ ó mú wọ́n wàá ogun ètò kù pọ̀ wọ́n wàá máa ní two one two one ibi tọkùnrin bá ti mú two obìnrin ó one. kọ̀ọ̀bá àjẹpọ̀ ọmọ tí ẹsẹ̀ bíbá yìí lọkùnrin o tóbìnrin wa jẹ́ ìyá àgbàlagbà pé nígbà tí èmi àti dáàdì mi tàjọ ń ṣiṣẹ́ kọ́mpìnì mo ò tí ì sórí nu wọ́n ẹsẹ̀ bí ni kèégbọ̀n ẹ pín ilẹ̀ fún ni. ìsìláàmù yanjú ẹ̀ kò sí tọ́jà bàbá èèyàn kó omi pípé èèyàn kò sí tọ́jà yẹn èèyàn àti tí wọ́n bá fìyàn sáyé lọ lókù bàbá èèyàn ìyá èèyàn ìyàwó èèyàn ọmọ èèyàn ń jogun ẹ̀yin náà wá wò sọ̀kọ́ àwọn máa dúró dúró pé kò sẹ́ni tó lè yọjú sí i wọ́n gbà ṣùgbọ́n wọ́n jìyà torí pé kèé ṣe pé ẹ̀mí tọ́lọ́run ni ẹ fi rò bẹ́ẹ̀ wickedness ni ìjọba ọ̀gọ́yé sẹ́pà àwọn obìnrin wọ́n máa dúró dúró pé ẹ ǹdàtà wa ń tà ń tà ń ṣe wàhálà gbogbo fámìlì wa àti pé fámìlì kankan wọnú ilé wa fámìlì kankan lẹ́tọ̀ọ́ sínú ilé mọ́ lóòótọ́ báyọ̀ bọ́ bẹ́ẹ̀ fẹ̀sùn tó ṣùgbọ́n tí ó jẹ́ wọ́n jìyà òun ní pé wickedness làwọn rí i pé kódà ìlú bẹ́ẹ̀ lọ́mọ sọ̀gùn pé àwọn àbúrò rẹ̀ àbúrò rẹ̀ kan tẹ ń rẹ̀ mú jẹjẹjẹjẹjẹ bá ń dagunlẹ̀ kó ti di láti sinmi wọn wulẹ̀ gbogbo ogún yẹn wọ́n sí mẹ́fà ìdá kan bàbá yẹn ló ní so ìdá kan ní ìdá mẹ́jọ ìyàwó rẹ̀ ló ní gbogbo yòókù àwọn ọmọ rẹ̀ ló ní so àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni kọ̀ọ̀kan wọn mọ́ bá wọn. ìgbà tí wọ́n wá rí pé gbogbo yẹn wá ṣẹlẹ̀ kankan nẹ́fẹ̀ẹ́ á ní ó dáa wọ́n gbé wá sílẹ̀ lánàá wọ́n wá fún ẹ lófin wọ́n ní wá sí wáàsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aha wọ́n á kó máa ṣe wáàsí kọ̀ọ̀kan sí ẹ kọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ ra pure water ẹ gbọ́dọ̀ dín ká ẹ gbọ́dọ̀ dín pọpọ́ọ̀fù ẹ gbọ́dọ̀ dá lóúnjẹ wọ́n ní àwọn jọ ẹ gbọ́dọ̀ dí àwo ẹ gbọ́dọ̀ mẹ́fẹ́lópù wà fẹ́rẹ̀ kan wọ́n là jọ ẹ gbọ́dọ̀ kókó láyé kan kalẹ̀ sakurani wọ́n là jọ ẹ gbọ́dọ̀ sadàlá ìlú kò sí kẹ̀kẹ́ ju pé mo dé báyà fà wá sí ni wọ́n làwọn ti jọ làwọn débẹ̀ la bá wọn fà ilẹ̀ mi ti mu ni ẹ gbogbo ilé ọ̀bà wa lẹ́rù mọ́ ẹ tó agara ẹ jókòó ẹ jókòó ṣùgbọ́n sọ ẹ gbogbo èyí tẹ bá fẹ́ jálù súnà o ẹ fìlà káyè kún o ọlọ́run ọba ọ̀sọ́ wípé torí pé n tó ti gbọ́yé kọ́ wá ti àwọn èèyàn gàràgàrà o gbogbo àwọn tá a bá dé àwọn àgbàlagbà nínà o àwọn àgbàlagbà fà àwọn oríṣiríṣi ṣàkóso ọ̀rọ̀ bá ti rí báwọn torí pé tó ẹ pé èèyàn fẹ́ ṣe ẹ kíní kan tẹ́ bá mọ iye àwọn dàrẹ́tọ̀ àwọn kíní kan àwọn kíní kan tẹ́ wá ibẹ̀ ní àná kò sí owó àfà kò sí owó ń bì lónìí o torí pé kò ní ìtumọ̀ o làbá bẹ̀rẹ̀. Ah, inú àgbùgbà àwọn afáàyè náà wàá dùn àìrẹ́ni ṣàlàyé fún ọ àti gàràgàrà tẹ́lẹ̀mí fẹ́ máa ń gùn wọ́n gàràgàrà tẹ́lẹ̀mí fẹ́ máa ń gùn wọ́n torí pé òun ti gbọ́ yé òun ló máa dá wà láàlẹ̀ wọ́n ra gbé wọn jókòó ni ẹ̀yin àfáà wa lónìí gbóyin náà mọ̀ àyà kan wí báyìí ọlọ́ni wàhálà ìsàlílì ìsàn ní ilá mọ́sà nǹkan kan ò lè bókùn máa fi tọ́ bá ti fún rẹ̀ ìwọ ni òye ṣe ṣe dáadáa lẹ́kọ̀ọ́ tó lọ àgbémọ́ra ní gbogbo kùránì jẹ́ kàn gbọ́ sìsìsìsì lẹ́yìn ikú rẹ̀ ń jẹ́ fìdáwò rẹ̀ farahàn ń dáwà wí farahàn ní ìsìn farahàn wàrà ẹ̀ àná wájà nẹ́tù náà yín wọ́n bá jẹ́ tẹ̀síwá kà farahàn wàrà ẹ̀ àná kó lè dọ́dọ̀ rẹ̀ kankan. ọdẹ ẹni tó kú jọ rẹ ni tọrọ fún tó bá jẹ́ nìkẹ́ sọ́dọ̀ wọn àti ìyàjẹ́ ni nígbà ọlọ́run èsì alábòsí ọlọ́run èsì alábòsí náà so gbogbo eh, ẹ ẹ wà ké múlíkù ẹ wà ké yasin ẹ wà ké dàlẹ́lù ẹ wà ké kurani wàláì kò sí ti jẹrẹ àwọn afáàná ọmọ bẹ́ẹ̀ o àmọ́ mo sàlàyé fáwọn èèyàn yìí pé ẹ̀yin ni ẹ fà á iná mo tún sọ yìí ẹ̀yin lẹ fà á ẹ̀yin Yorùbá kò sí no cause for káwúsá ṣe bẹ́ẹ̀ Haúsá ò ní láti wulẹ̀ gbé yín mọ́ra torí pé àwọn Haúsá tó bá ti mọ̀ pé àfáà rèé. sínkú ọmọ kéwì ìyá ọkọ ìjọ jẹ tí ó mu ọkọkọ jẹ wà láàrin mọ. àwa yìí ni èrò dáadáa pẹ̀lú àwọn àfa wa làwọn a náà fi wò pé à ọ̀dà si sí ibẹ̀ ìlọ́fà ìjọ àràfà tẹ́lẹ̀ ẹ máa kókó fẹ́yẹ̀ yìí ti bẹ́ẹ̀ wà láwọn mọ̀ pé àwẹ̀ ọjọ́ ni tọ́jà àwẹ̀ ọjọ́ àràfà fẹ́ tí ọ̀rọ̀ lọ wọ́n wá ní ṣe ní máa kó ṣé bí wọ́n ti kókó sínú ni àwọn bàbá yẹn ń gbé ó ṣe jẹ́ kókó ń wò so gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ọba ti wá ń tún ilé kálukú ṣe ìwọ tí lè rẹ ọba tí tí ọlọ́run ọba tí yẹ kí lè rẹ ó ọmọ mi tẹ̀ wù yìí ó sú mi àní nínú ilé gan kìí sí orílẹ̀ àdúrà rẹ ìgbà wàlá àdúrà rẹ ìgbà tọ́ba yẹ pé ṣe gbé rẹ i nǹkan ti jọ ṣe é ìwọ ló yẹ kó o gbégbére jáde kó ọmọ máa ṣàlàyé fún tọ́lọ́ bá fẹ́ gbàdúrà ọlọ́run rẹ bídà ṣètánì lẹ̀ paná adẹ́bọ̀ rẹ tíwọ́ náà ṣe gbogbo àwọn bàbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ pé kọ́lọ́ rẹ bídà ṣètánì lẹ̀ kọ́lọ́ paná adẹ́bọ̀ rẹ ọlọ́run gbà inú lẹ́kọ̀ọ́ kẹtù wá rí bẹ́ẹ̀ lọ ọlọ́run ti rẹ bídà ṣètánì lẹ̀ ó ti paná adẹ́bọ̀ rẹ ẹ ra àwọn ọmọbìnrin báyìí àfà ìmọ̀rù wọn máa wọlé tẹ̀lé wọn ni ìyá rẹ̀ nísìnyí wọ́n sọ tẹ́ lu fófòfó yìí gbogbo omi tó bá wọ aṣọ tẹ́ lu pàdé ọlọ́run jìyà ẹ di dì yín mú lọ so ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni lágbára ọlọ́run gbogbo yín náà change gbogbo wa náà change sí dáadáa so jẹ́mọ̀ ẹ jẹ́ á mọ̀ wípé sunna nabi sallallahu alayhi wa sallam nìkan ni solution sí problem ẹ wá gbogbo ntọ́nà wa ọlọ́run wa ń tàṣírí ní ìsìn gẹ́gẹ́ ẹ kó tu lórí tí wọ́n ṣe é ti rí bá ṣùgbọ́n torí pé ibi táyìn kan ó ti mọ̀ pé ọlọ́run àmọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mọ̀ kẹwa o dágbà gbàgbà báyìí lọ sọ jáde iná ló nídìí ẹgbẹ́ ìgbà tó yẹ ti níná ló nídìí ṣé àmọ̀ pé ọkọ̀ parọ́ kí ni wọ́n nídìí yes àwa nídìí àlùjọ náà ọlọ́run ti fà wá síbẹ̀ gbàgbà gbàgbà báyìí lọ sọ yìí pé prophet has ah, spoken wòlíì ti sọ̀rọ̀ in this election that is coming, I see Adelabu first. Mo ti sọ̀rọ̀ mo dẹ̀ ti parí ẹ̀. Adelabu ká gbòdo ni. Ṣé ọ̀yẹ́ kí sọ́ọ̀sì wo tú? Ọlọ́run máa ṣàpadà sànú Adelabu náà kò kúkú sẹ́ni kankan bọ́lá ń ṣe fẹ́ mi kíníkà là ń bínú kíníkà ẹ̀ ẹ̀ ọlọ́run ní máa gbé nǹkan síbi tó bá wù gbogbo kálukú yín ẹ lọ sùrì kọ̀ǹsá àbí kí ẹ má ṣe ẹ̀yin olóṣèlú kí ẹ má ṣe ẹ má fira yín ṣe ẹ̀yẹ tẹ́ bá fira yín ṣe ẹ̀yẹ tètèrè ní ọ́ tóòjò bá ń rọ̀ tóòrì bá ń fòjò ṣe ẹ̀yẹ òòrùn náà fẹ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ tóòjò bá ń rọ̀ tí ń fa iyọ̀ tóòrì wá tóòrì òòrì tí wá fi iyọ̀ ṣe ẹ̀yẹ òòrùn náà fẹ́ rẹ̀ nínú òjò inú òòrì máa ń dùn torí kò sí tóòjò ó fòrí ṣe yóò tún mú dúró dáadáa ni. ṣùgbọ́n iyọ̀ tójò bá ti pa yọ yẹ̀gẹ̀rẹ̀ ẹ òòrùn náà fẹ́ ràn kọjá pé kò sí tóòrùn náà fi yọ̀ ṣe ju kí ọ̀rọ̀ òtún dúró dáadáa kó tún funfun dáadáa ṣùgbọ́n òòrì náà ò lè dúró nu yọ̀ nínú òòrùn ẹ mọ ọlọ́run dáadáa ọlọ́run débi pé kò fàyè ní tẹ bá mẹ bá sọ fún ọlọ́run ọlọ́run ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ nígbà tí sọ̀rọ̀ wọlé nìyí kó tó ká sọ rẹ̀ ńlẹ̀ ebi kọ́ padà sí ilé wọn ni ségbòrò ní gbé tẹ́lẹ̀ ó ti padà lé wọn bọ́lá bá gbèrò rẹ̀ rò òun náà padà débẹ̀ Ṣèyí Mákindé òun ni òní lè sùn mọ́ báyìí ìjọ tí Umaru Abdulaziz fẹ́ di àlééfà irú táwọn dìhun sísẹ́mù pé tí wọ́n séètì kankan àwọn eléyìí gbogbo ayé ọwọ́ á àwọn pé ah, ọ̀rọ̀ dé Umaru bin olówó ni ọlọ́lá ni wọ́n wá sọ fún ìyàwó rẹ̀ pé máa lọ ó ní kí ló dé ó ní à ẹrù ọ̀rọ̀ a fẹ́ rù yìí ìníráyè tí ń o gbogbo tó ní ó ní àádọ́lò sí o ọkọ mi sí àádọ́lò ìjọba bá ti nídìí ẹni fáwọn tí à ń darí gbogbo ìbúra Brazil tí wọ́n bá wà ní parliamentary house láì tó ń ṣe meeting lọ́wọ́ fìtílà ni wọ́n máa ń tàn tí wọ́n bá ti wá sọ̀rọ̀ pé ẹ ọ̀nà tó lọ ọ̀nà akéwùmí ẹja ká ṣe ọ̀nà yẹn ẹja tún fún àwọn ará akéwùmí ní transformer ẹja tún gbẹbọ òbí mẹ́ta fún àwọn ará akéwùmí ẹja ṣe lé gbogbo ẹ̀ wọ́n sá máa ṣe sákéwùmí inṣàlá bọ́n náà bàbá fẹ́ bẹ́ẹ̀ kọ́ sọ́sádùúgbò yín wọ́n gbẹbọ òfin yín sábà tí wàá sọ bẹ́ẹ̀ tán á sí báyìí á sí báyìí a sí báyìí sọ bẹ́ẹ̀ tán sábà tí di pé ah, wọ́n ọ̀rọ̀ lù tán ibi tẹ́ ẹ lọ́njẹ̀ta bóò ni yọ̀ọ̀kan fẹ́ náà wọ́n bá wà ní wọ́n bá ní ah, ọ̀gá ẹ̀ ní ah, fẹ́ fi náà ṣe àti fi wa lókùtà fẹ́ máa bá mọ̀ wọn sẹ́wá gbọ́n tí wọ́n ní àfa àgbà kan tó lọ sọ ní Kaaba àwọn èèyàn sì pè wá láti Kaaba ojú sì ń tì mí wàláì yìí ní dákọ ṣùgbọ́n kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ káwọn àfa òdi olórí ibú tó bá wọn ó ṣe wá lè tó bá wọn sáà gbàgbé pé ntọ́nà bá fún wa ẹnìkan ò lè sọ pé kọ́ bẹ́ẹ̀ jẹ̀tì à ntọ́nà bá ní kọ́ bẹ́ẹ̀ jẹ̀tì ẹnìkan ò lè fún wa ni àwọn sẹ́ǹ báwọn àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ lárúbáwá ọlọ́jọ́ gbogbo dé dáadáa kó sórí e. ṣètùrọ̀ ọkùnrin yìí ọlọ́jọ́ gbogbo wọn darí dáadáa wọ́n láwọn kan wá pe àwọn sáà mọ̀ kó nọ́ọ̀bà wọ́n láwọn kan pe àwọn pé ẹ dákun ẹ lọ kàbà báyìí ẹ sànkà báyìí ẹ kankan ẹ má dákun Ṣèyí Mákindé káàlì mọ̀ pé tọ́lọ̀ bá fẹ́ ṣe ní òsè ṣé wọ́n lọ́dàkọ̀ Adélábù mẹ́ ṣé wọ́n lọ́dàkọ̀ Ṣèyí Mákindé mẹ́ ṣé ẹ̀ṣẹ̀ lọ́dàkọ̀ Ṣèyí Mákindé lọ́nà ẹ̀ tọ́lọ̀rùn ọ̀gbà ni. déédéé ìgbà tó lọ sórí àdúrà tó ń ṣe Ọlọ́run ti fi táàmù tó ń wọ́n gbà sí kò sí tó lé ní àdúrà tó lọ́n fẹ́ gbàlago méjì kọ́ gbàlago méjì kùsẹ̀jú kan. wàláì máa ṣe lọ mọ́kàn kú má padà ni ìsàdúrà nídìí àdúrà kò yẹ ṣe pé máa tún kádàrà mọ́wájú o hmm. àdúrà yẹn sún kádàrà mọ́wájú pé ọyọ kọ́ sọ̀rọ̀ láago méjì ọlọ́run ń bọ̀ wá níbẹ̀ aago méjì kùsàdí méjì ni ojú orí bẹ̀ rárá o ọlọ́run ti sẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀ ṣebí wọn náà mọ̀ pé tọ́ba ti tọ́ba ti táìmù kankan báyìí aláàmù rẹ tọ́ táìmù sí one thirty ṣé yóò wá lù ní one twenty nine ni àpèjúwe àdúrà náà lù ni wọ́n ní àgbàlagbà fáì ọwọ́ àrí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ táwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí àti ẹ̀lẹ́ sọ pé bóyá ká sọ pé tiẹ̀ nọ́mà pé sẹ̀pẹ́ tẹ̀yẹ̀ bá ẹsẹ̀ ń wá ojú bí ó ṣe rí yọ ọmọ nílò jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kún kéke bẹ́ẹ̀ bá kún kéke kọ́ mẹ́jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run wọn gbogbo bí egun kálukú wá ṣe ń le pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ yìí ọlọ́mọ ìjà tí ì àwọn sábà ti dàgbàlagbà ọlọ́run jẹ́mi tí wọ́n náà gún o ànábì ni lànábì sọ pé orí rẹ ti burú wọ́n ní ta àgbàlagbà tó tún wọ náà kí ló wá débẹ̀ ó lọ yà mí lẹ́nu fún wọ́n ní ta ọlọ́mọ eke tó wà lìjẹ́ náà bó o ló ṣe ṣe. Ah, àgbàlagbà tó ti wọ́ sí sí tọ́lọ́ sàdó rẹ nú ẹ̀sìn ó wọ́ sí sí orí wọ́n náà sixty seventy eighty ó wọ́n náà wọ́n ti ṣe pé tó ṣe kàn agbára kí ló ní mọ́ láti dẹ́tẹ̀ tó bá mọ́ pẹ̀lú àánú tọ́lọ́wọ́ bá ṣe fún ọ o lè sáré mọ́ o lè fò mọ́ o lè oṣù fún ọ náà inú fi jẹ́ pé àgbàlagbà tí èèbá ṣe pé mọ́ṣáláṣí ni ibi tí ẹni sọ pé tẹ́ ẹ̀ bá ti rí bàbá ẹ wá lọ bẹ̀ àdúrà rẹ̀ ìgbà. wọ́n ní àwọn ọmọ ìwà ń ṣàdúrà ń kábà wọ́n ń dákọ̀ ṣèyí mákindé ni o ṣèyí mákindé ni o gan wọ́n ní àgbàlagbà ti sọ pé ẹ kó ń bẹ̀ ẹ mọ̀ wílẹ̀ dára yín láàmú àti parí ẹ̀ adélábù ni ọlọ́run ò ní kọ́sọ́mà ṣé gbogbo tí ẹ̀ ń fẹ́ lọ́wọ́ máa fún ni ìyàwó Aisha ó mú yẹn lọ́dọ̀ ànábì báyìí pé ẹ bá ń tọrọ fún kó bímọ ìyàwó Aisha ò sì bímọ ọlọ́run sì mọ tóun rí tóun fi ṣe bẹ́ẹ̀ ànábì ti wọlé tọrí ìtọ́ba tó dérí kodò ó nọ́mà kí ló dé ìyá ó ní ah, ànábì ló ṣe ẹkẹ́ ìhòòrò nù o ṣùgbọ́n ìjọba ìdàkẹ́ àmọ́ ẹni tó sì bí yóò wù kí wọ́n sọ fóun òbí ní tọ́mọ fojú rẹ rí láìkí àmà sórí kò nídìí kó ẹ̀jẹ̀ sọ fún ọ ọmọ rẹ ti ń ságì yẹn ọmọ rẹ ti ń mugbó yẹn ọmọ rẹ ti ń sàdá ti ń gúnbẹ yẹn ọmọ rẹ gbọ́dọ̀ dàdùkú lẹ́yìn àwọn olóṣèlú ìbá lẹ́jọ́ ni ó jẹ́ fún ọjọ́ ìpínlẹ̀ àkì àmọ́ wọ́n sọ pé kọ́lọ̀ wọn bọ̀ ṣe kó fi jẹ́ pé kèé ṣe wọ́n ló bì í. ọmọ rẹ tí àwọn ọmọ rẹ obìnrin tí tọ́jà pé ìhòòhò ní ẹ̀rìn kìhùn ìbálẹ́jọ́ fún ọjọ́ ìpínlẹ̀ àkì àmọ́ kò ní wú ọkọ sọ pé wọ́n ló ìlànà bíbí sọ fún wa nínú Kùránì yìí pé yẹ́wò bẹ̀yà fírù lè mẹ́rin òmìnira kì í njọ́ gbẹ̀dà kìámọ̀ yóò wù yẹn kéèyàn má lọ́mọ rẹ̀ torí àmọ́ kó bára wa njọ́ gbẹ̀dà kìámọ̀ ìwọ lówó àwọn ọmọ ìyá rẹ̀ rárẹ̀ ọ̀ dáná njọ́ gbẹ̀dà kìámọ̀ wọ́n mọ̀ wọ́ọ̀kì ni. ọmọ ma dọ́ọ̀jì báyìí bàbá ma dọ́ọ̀jì fún ọmọ ọmọ máa dọ́ọ̀jì fún bàbá ìyá máa dọ́ọ̀jì fún ọkọ máa dọ́ọ̀jì fún yàwó anábì la máa fúnra wa kùránì ló pè àrẹ pé kò ní wù àtà àmọ́ sọ pé ọ̀rẹ́ mi nì kẹ ọmọ ìyá mi nì ìyàwó mi nì ọkọ mi nì lálùkì kálukú fèsì nǹkan pé tí n bá ti lè rọ́nà lọ tí mo ń sọ pé tí ẹ bá ń travel náà tọ́wọ́ bá ti di ọ̀rọ̀ pé kílẹ̀ kan ẹ mọ̀ra yín mọ́ ni ló jẹ́ pé tá a bá ń travel tá a bá wa lọ́ báyìí ọ̀yà àmọ́ báyìí torí wèrè kan tí ọ̀rọ̀ wọ́wọ́ lẹ́tìrẹ́ tí obìnrin kan pamọ́ lẹ̀ jọ tí wọ́n wà jẹ́ pé nu tiẹ̀ wọ́n ti bá ń tí ọ̀dà ò ní farabalẹ̀ èyí faraba bẹ́ẹ̀ ló ṣe máa ṣe nì bíbẹ̀ kọ́ wọ́n gbégbé kúpe ní báàgì rẹ̀ ọmọ tí wọ́n àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ bá lórí kíw àwọn èèyàn smart kan wọ́n ra sí wọ́lẹ̀tì lọ́wọ́ yìí wọ́n fi kókè tó bá ti mọ báyìí tó bá ti fi bẹ̀ tẹ́tì tí wọ́n bá ti rí ọmú tẹ́ ẹ dán yọ ọmọ bí ó ṣe gbá padà so wọ́n wà ní kálukú ọmọ farabalẹ̀ o kálukú wà ní farabalẹ̀ torí ayé torí ìyá àtẹ̀yìn là ń bẹ̀rù o ìyá tọ́lọ́ kálukú sì ń ránṣẹ́ pè kálukú rẹ́jẹ́ pé ìyá ọlọ́run ṣe bí ọmọ tó ń ṣe fáwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ ọmọ kùránì wọn ọmọ ẹ̀sìn wọn ọmọ kankan ó yà mí lẹ́nu níjọ́ yẹn tá a lọ tẹ́ àwọn mo sì dé báyìí mọ́tò tí wọ́n ti dé báyìí mo sì ka àwọn obìnrin rẹpẹtẹ nínú tẹ kí lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ ẹ jáde èèwọ̀ ni kóbìnrin ọ̀ lọ tẹ̀ fún ọmọ wọn ni àwọn fẹ́ kọ́ ọmọ rẹ bu yẹ̀pẹ̀ lé yẹpẹ́ wẹrẹwẹrẹ ń bù àwọn èèyàn jìnlẹ̀ tẹ̀ sí gan kọ́lọ̀ bá dákun kọ́ gbogbo wa ẹni tọ wọlé ọlọ́run bá máa ń ṣe gbogbo orílẹ̀-èdè gbogbo ṣéètì kálukú wọn ti wọlé ọlọ́run kọ́ máa ń ṣe ọlọ́run mọ́jọ yọ ṣètì ọ̀dàrú mọ́jẹ̀tì ọ̀dàrú ńbẹ̀ sẹ́ẹ̀rí tó fi yẹ kéèyàn mùsùlùmí tó bá yẹ pé mùsùlùmí ni ètò a máa tọrọ fún anabi ibrahim tó lọ ṣe mistake bẹ́ẹ̀ tó lọ tọrọ àlìjẹ́nà fún ìyá fún bàbá rẹ̀ ọlọ́run kì í fún un pé a láíláí yẹ bàbá dẹrú ẹ̀ wò mọ́ ó rò ọmọ pé nǹkan tó wọ́n lọ́dọ̀ mi làlìjẹ́nà tí mi fi báyẹn sí àfẹ́ntọ́ bá ṣe tèmi ọwọ́ ń tọrọ rẹ̀ fẹ́ tí ò forí kalẹ̀ fún mi ẹ̀yin ẹ̀ wò bóòlù ṣe wá dáa tó kọjá pé rúgbó ṣe parí ayé rẹ̀ wàláì ṣàhídì ni ọ̀bà jẹ́ màtáyà anabi kà fún wa pé méje lẹni tọ́yẹ kọ́lọ́hùn ní bá rojọ́ kankan pẹ̀lú májẹ̀mú àkọ́kọ́ kọjá pé ìsìlámù ń bẹ lára rẹ̀ ẹni àkọ́kọ́ ẹni tí inú bá rún pa alimabutuun ẹni tí tó bá yẹ pé nǹkan kan nínú lọ fa àrùn ọnú anabi ni shahid ni kò ní rojọ́ tí ó fi wà lìjánà ẹni kejì anabi ni alimatiun ẹni tí gbóná pa alimatiun ẹni tí gbóná pa ẹni kẹta aligariku ẹni tó rì tọ́tẹ̀rì sínú odò ṣé ẹ wò nǹkan fi ń jẹ́ ẹ ń tá rì odò etí odò náà ni ẹ sísí irọ́ ẹgbẹ́ lọ algariku alhark alhariq ẹni tí iná jó pa tọ́yẹ pé iná ló jó ah iná o iná o iná o ànábì ni kò ní rojọ́ lọ́dọ̀ ọlọ́run tí ìwà àlùjá náà ẹ ẹ ẹ ẹ hasbunallahu wa ni'mal wakil ẹni ẹ karùn alhad ẹni tọ́jà pé ilé lówó pa ẹ wo àwọn tí ilé wó pa ní èkó láìpẹ́ yìí sẹ́yìn náà lè ọmọ ẹsẹ̀ fáàrí ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ márùn-ún lè wó pa tí ò family planning tí ò family planning obìnrin ni inú ọmọ márùn ṣe ẹyin náà báyà ọlọ́nkọ́ bá nírọ̀ lójú kí lè bẹ́ sọ fún yìí nìsín bọ́lá jẹ́ pé rú rẹ̀ ti fẹ́ nìkan tí òbí mọ̀ sí ẹ̀yẹ ṣé wọn ọ̀dọ́ gbadá yìí ẹnìkan oṣù sì lọ́mọ márùn ilé sì wò pa wọn ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ ah, ọlọ́run tóbi o ẹ wo ẹ wo Ethiopia airlines ọjà láìpẹ́ yìí about one hundred and fifty people wọ́n dẹ̀ kú one hundred and fifty ní áfíríkà ìdẹ́ni ethiopia airline ló dáa jù àwọn ìjọba ọmọ travel mọ̀ bẹ́ẹ̀ torí wọn lọ́rọ̀ ajé wọn ní ọ̀rọ̀ owó mi ju bàálù lọ airline kò síbi wọ́n lọ mo gun bàálù wọn rí dáadáa bàálù wọn tí mo gùn tí mo wọ̀ travel lọ́dún kan nine hundred eighty nine hundred eighty passengers ni nine hundred eighty làwọn tá a wà nù á dẹ̀ pé ethiopia airline wọ́n máa tọ́jú èèyàn nù rẹ̀ kò sí kékeré kan ọlọ́run fẹ́ já yẹn ni ẹtọ́lọ́ máa fẹ́ kọ́ jábọ́ yọ jábọ́ ẹtọ́lọ́ máa fẹ́ múdú yóò múdú ẹtọ́lọ́ máa fẹ́ pa yọ pa ẹtọ́lọ́ máa fẹ́ kẹ́ yọ kẹ́ ẹtọ́lọ́ máa fẹ́ jẹyà yọ jẹyà. so àwọn ilé tó wọ yẹn ọlọ́run dákun bá nìkẹ́ àwọn tó bá jẹ́ mùsùlùmí nù wọn sẹ́ẹ̀rì èyàn ti sọ́ọ̀tì téèyàn bá ṣe mùsùlùmí lórí kò sí ní táwọn ẹ̀fẹ̀ fún yàrá tó bá ti kú àfàdúrà àdúrà sàdúrà fún kébèrè sọ́wọ́ ẹ̀ẹ́kẹ̀rì ni díẹ̀ díẹ̀ yìí kọ̀ọ̀kan yọ bí òun náà wọ́n dì ibi kọ̀ọ̀kan náà wọ́n dì ẹ̀ẹ́kẹ̀rì kíníkan gbogbo rẹ̀ sọ̀rọ̀ àjọ̀hún tá a sọ fún ọ pé kó o tiẹ̀ lọ talẹ̀ ká maka méjì maka lọ mọ́kàbó rẹ̀ ọ̀bàká mọ́kà kan ọgbà òmùra lọ dúró ní ṣúgà nínú ìsìn kéé ṣe tiẹ̀ mọ́ mọ́tò di mọ́tò mọ́tò ilé rẹ di ilé onílé gbogbo ẹ ti sẹ́ni ẹlẹ́ni báyìí ọlọ́run dákun kó ẹ̀yàn lè ṣàdúrà kọ́lọ̀ ń tó filẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ṣùgbọ́n ìwà gbọ́dọ̀ ṣàdúrà pé kọ́lọ̀ wọn kẹ̀ àti tó bá lè gbé kẹ̀tì ẹ̀ tọrọ kò sọ ṣọba ọláàánú ọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mi ọlọ́run bá sì pa ọjọ́ kejì tó ti ṣiṣẹ́ ẹ̀kẹ́ sí kọ́ sọ pé ìkẹ́ tiẹ̀ gbogbo irun tó ń kí àwẹ̀ tó ń gbà ṣẹ́fọ́n náà gbọ́ wá àsìkò sí tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ wa ti jọ́dá wà níbí yọ yìí tí ọba ti kírun kò sí ti jẹ́ pàwọn ọlọ́mọ ẹjọ́ là mọ́ ní eléyìí tá à ń lò lọ yìí <laughs> mùsùlùmí ni ọ́ là ọlọ́run má jẹ́ kankan má jẹ́ gba fún díẹ̀ sí ọlọ́run já sórí ìjà lálùbáríkà ọlọ́run já sórí ìjà lálùbáríkà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sún mọ́ àwọn olóṣèlú ntí ká ẹ fi kún fún ẹ tí wọ́n fi láṣeyọrí òun ni bọ́sìrì àwọn ọmọlé kéwù tàbá ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ yín ẹ sọ fún ẹ pé kí ló dé tí wọ́n fún àwọn ọmọlé kéwù ní sense of belonging ní ìsìn mọ́ra àwọn ọmọ skul kan wọ́n lọ so mọ́sẹ̀ ìmákindé àwọn ọmọ sùúrù báyà primary báyà secondary gàngàn káwọn náà kóra wọn ní ìsìnkú àwọn ọmọ kẹwàá fẹẹ so máa ń pè bọlá tí ń bọ̀ tá a lò kún lọ́rùn tẹ́ ẹ̀ bá sì ṣe dáadáa sí a ẹ̀ ní láṣeyọrí bó ti jẹnu ọjọ́wájú gbogbo kálukú ni mo lè sọ torí pé ẹ fáwọn alẹ́tọ̀ tiwa àwọn náà lẹ́tọ̀ sí bọ́sìrì náà gbẹ̀dẹ̀ bá jó mọ̀ràn wọn gbogbo amáléké lẹ́tọ̀ sí bọ́sìrì yes wọ́n lẹ́tọ̀ sí wọ́n lẹ́tọ̀ sí bọ́sìrì kẹwọn pé àwọn ọmọ ilé kéwu ibi báyìí àwọn náà fẹ́ mélòó ń gbogbo ọ̀rẹ́ láti gbogbo ọmọ ilé kéwu àdá yìí kí wọ́n wá dọ̀sẹ̀ yìí mákindé ń jọkẹ́ ní àti ìtò lágẹ̀lú nìkan mélòó ni a náà ọmọ ilé kéwu ẹ ti máa gbádìí rárá pé sọmọlẹ́kẹ́ wù lóòótọ́ kí ẹni pé ẹnìkan kàn á dìde pé wọ́n ti ní káwọn ọmọlẹ́kẹ́ ọmọ bọ̀ ẹ dákun baba bàbá alẹ́ ẹ̀kọ́ ọmọ mẹ́ta kan fún mi ẹ ẹ ntọ́ yẹ pé yìí ti ń ṣe gẹ́gẹ́ nu máàdù mẹ́mẹ́ dáwà mẹ́mẹ́ samusu mẹ́mẹ́ kalasi mẹ́mẹ́ ẹ ti bàbá lókè rẹ mẹ́mẹ́ tèmi náà mẹ́mẹ́ ní káàkiri bẹ́ẹ̀ lọ wà láwọn tó yẹ pé wọn ẹ̀rá yẹ kẹjù tàwọn ọmọ kéwì rẹ lòtọ́ bẹ́ẹ̀ bá ti fún alẹ́ tọ̀ tí a náà ta ni àwọn ọmọ kéwì èdè ìtọ́lójú kòkòrò kí lẹ pé fata ni máa yọ̀ bọ́ ní dàmùdàmù ẹ̀fúfú lè gbé alọ yítìrì kalọ mutí àwọn ò lè mutí ẹ̀rí gbé àlọ́ lé ijó pé ẹ fẹ́ ṣe dára fáwọn ọmọ ilé ká máa jó disco àlè jó disco gbogbo èyàn tó bá jẹ́ pé ó wúlò ọlọ́wọ́ fa wà lálìjẹ́ náà ẹ̀yẹn jó tin láyé ẹ mú wáìnì tin láyé kẹ́ ẹ má bàa mú tàlìjẹ́ náà ẹjọ́ disco tẹ láyé kẹ́ ẹ má bàa jó tálíjà náà wáìnì tíá disco tíá pati tíá àwa fìtá yé lẹ̀ á lọ mú lálùkì àmọ́ á lọ jó lálùkì àmọ́ tíá lálìjà náà níbi tá a ti máa sọ pé ojú tì yàn kòlòbó wọ̀ sẹ́yìn bá lọ jó ti ilé oṣù ilẹ̀ ọmọ wọn pè ilé yá àwọn ọmọ jó ti alọ tó bá yẹ á jó lálìjà náà á máa jó lọ kọ̀tẹ́ńtì ọ̀sọ̀ pé stop á máa mu ti alọ kọ̀tẹ́ńtì ọ̀sọ̀ pé stop á máa jẹ ti alọ stop á máa wo ti alọ stop. ẹ̀yẹ jẹtayé tí ó tàn tí ó wò táìmù fún yín pé wọ́n ti fẹ́ ti club house ẹ wá máa lọlé àwọn ọ̀nà ọ̀sẹ̀ tí àyàn máa kéwàá ní faradà ṣùgbọ́n gbogbo yín mo ti rí ẹ̀yìn ojú bíi méjì mẹ́ta àbí nǹkan tẹ̀ wá níta ìjọ olóṣèlú ẹ lọ sọ fáwọn ọ̀gá yín pé bọ́sìrì ìtàwọn ọmọ alẹ́ ọlọ́run fún yín ṣe ọlọ́run ṣàánú gbogbo wa wọ́n pín envelope kan fáǹsì àwọn ẹgbẹ́ kan ni wọ́n ní itẹ́ wọ́n lọ ṣe itẹ́ mo sì lọ mo lọ bẹ̀ mo rí i pé wọ́n ti ní itẹ́ lòtọ́ wọ́n wá ń wá owó tó ń fi fẹ́ǹsì ẹ̀ ẹ dákun ẹ bá fowó gidi ibẹ̀ ká kó fún wa ọlọ́run dákun abẹ májèjì tiwa náà yá báyìí gbogbo ẹ̀mí àtàlàfíà ara ọlọ́run kó fún gbogbo wa ẹ bá fún gbogbo wọn ẹ á fún àwọn tẹ́ wa ń tà náà ẹ dákun ẹ fowó gidi ibẹ̀ wọ́n ti ra ilẹ̀ yẹn mo sì ń sọ fún ọgbẹ́ yìí tẹ́ ẹ bá lówó lọ́nà ẹ lọ́ọ́ ra ilẹ̀ tó pọ̀

a ń bà yín lẹ́rù bá bá bá pé bẹ́ẹ̀ bá ní sẹ́ ẹ̀ lè kú lọ́jọ́ tọ́lọ̀ ọ̀pá ní ipa kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ń gbókùú àwọn ọmọ ẹ lọ wo táwọn haúsá fojú wá rí wọ́n dẹ̀ láìsí àwọn haúsá tí wọ́n ṣe ní ìsìnkú pé tẹ́ bá gbókùú mùsùlùmí dé tẹ́ bá wọ́n káì oró bánkù ẹ̀yin kọ́ lẹ́ni lẹ́ni owó kọ́ làwọn afi rà lọ́dọ̀ yìí ṣé fún ara yìí ẹ̀yin mọ̀ rẹ̀ yóò ṣe wàláì àwòtí òkú ẹ sì wo ntáyé padà wá dà ní ìsìn gbogbo àwọn ilé ẹ́sẹ̀tì tuntun ṣẹ̀ṣẹ̀ kọ́ wọn àgbà kan sì kú bẹ̀ mọ́ o sẹ́mi pọ́nà padà sẹ́ni pé wọ́n sọ pé gbogbo agbolé sábà ń gbà kó sì kú bẹ̀ wọ́n ń gbà lára oko nù ara oko àwọn ara oko jajìjàjì tá à ń sìnkú lé yìí wọn gbà kó sìnkú lé lákòbọ̀ wọn gbà kó sìnkú lé ní gbogbo àwọn akálẹ̀ ẹsẹ̀ tí mọ́ wọn lọ́dọ̀ táwọn èsè ibi tí wọ́n máa sìnkú sí ọlọ́dà gbogbo wa lọ́wọ́ jalè níṣẹ́ inṣàlá àwa náà á níṣẹ́ sáárà tí ilẹ̀ yẹn ó tí ó lọ jantirẹ̀ táwọn àti àwọn èèyàn tábà ti ra lẹ̀ kalẹ̀ àwa kọ́ la fẹ́ǹsì ẹ̀ mọ́ iru tí àwọn yìí ṣe làwọn náà wọ́n mọ̀ sí káàkiri pé tọ̀ ilẹ̀ kẹ́tù wà fáwọn mùsùlùmí báyìí o ọ̀ya oníbúlọ́ọ̀kù fifty akọ àṣẹ fẹ́ǹsì sìn kò nídìí kíkọ́ ọlọ́run dákun ràn wá lọ́wọ́ o islam mẹ́jọ dàrú máa lọ o yá sórí ire o ọ̀yọ́ state mẹ́jọ dàrú nàìjíríà lápapọ̀ ọlọ́run mẹ́jọ dàrú náà dàrú o wọ́n ti pín wọ́n wá ní kò lè tó gbogbo ẹni tó bá fẹ́ fowó rẹ̀ lẹ́nà kò fi ilẹ̀ yàtọ̀ sí fún fún lẹ́bẹ̀lú ọlọ́wọ́ gbà gbogbo wa. بسم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة gbogbo àwọn ọmọ kéékèèké ká tó wọn sójú kan náà dáadáa ọlọ́run wọn sì wọn ní ẹlẹ́sìn.